عليك إن الله أن الله وبكوبا سواجد النبي صلى الله عليه وآله وسلم أتوارى النبي أتوى صحابة أتبوا لكوكا وانا في أن إلى النبي صلى الله عليه وآله وسلم تسيدي أجب القيامة àti gbogbo àwa olùgbọ́ wa alápẹ̀lẹ́ àti wa pẹ̀lú gbólóhùn Islam pẹ̀lú kíkí islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh lẹ́yìn ilé báyìí àtúnkí wa bákanáà a kú ọjọ́ mẹ́ta àtẹ̀kí ẹnìkọ̀ọ̀kan wa kú ìkójọpapọ̀ wa padà sí ààyè ibi tí a wà yìí eré iṣẹ́ àti máa ń yànnàná àwọn ọ̀rọ̀ tí ó ní í ṣe pẹ̀lú àlámàrí ẹ̀sìn Islam pàápàá jùlọ nǹkan tó ní í ṣe pẹ̀lú àwọn ìrújú àti àwọn ìsọkúsọ eré tí àwọn èèyàn tí wọ́n ń sọ nípa ẹ̀sìn Ọlọ́run ba eré tí jẹ́ sí pé wọ́n ń fi àwọn kinní wọ̀nyí wọ́n fi ń da ìròrí àwọn èèyàn wọ́n fi ń da arú wọ́n dẹ̀ fi ń da àgbọ́yé àwọn èèyàn wọ́n fi ń da arú. pàápàá jùlọ àwọn àjẹ̀yáwó sunna àwọn tó jẹ́ sí pé wọ́n ń pe àpèmára sunna ṣùgbọ́n tó jẹ́ sí wípé wọ́n jìnnà sí sunna púpọ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn tí a fi bẹ̀rẹ̀ ìjókòó yìí àwọn àjàbàtíyà àwọn ìjọ jàbàtá àti olórí wọn Muhammad bin Ali jàbàtá àti àwọn ẹlẹ́gbẹ́ tó kù náà tí a tún padà ń gbé àwọn ọ̀rọ̀ wọn yẹ̀wò ilé tó yẹ pé àwọn náà rí súnnà súnnà ni àwọn náà fi ń ta àwọn èèyàn òun náà dẹ̀ ni àwọn náà ń pariwo pé àwọn ń pe àwọn èèyàn sí èdè tó yẹ jẹ́ sí pé ọ̀nà tó ń pe àwọn èèyàn sí rèé ọ̀nà kan tó yàtọ̀ sí ọ̀nà ahlu sunnati wal jama'a ni àgbọ́yé tó ń pe àwọn èèyàn sí rèé àgbọ́yé tó yàtọ̀ sí àgbọ́yé ahlu sunnati wal jama'a ni ìjókòó yìí láti yanjú gbogbo àwọn àlámàrí tí ó rí báyìí akíwa káàbọ̀ sí ìjókòó yìí lẹ́yìn ìsinmi ránpẹ́ tí a ti gbà ní ìgbà tí àwẹ̀ ti ń pé ogún láti ìgbà tí àwẹ̀ ti pé bí ogún àbí lé díẹ̀ òun náà ni a ti so ìjókòó yọrọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ eléyìí tí àsìkò ikú kẹ́kẹ́ fún nílùú jẹ́ pé ó kó àìrújú bá ẹnìkọ̀ọ̀kan wa láti ríbi máa kójọ papọ̀ ní àsìkò yìí gẹ́gẹ́ bí al-i'tikaf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ó jẹ́ iṣẹ́ tí ó jẹ́ àwọn iṣẹ́ olóore eléyìí tí àwọn ń ṣe nínú mẹ́wàá ìgbẹ̀yìn eléyìí báyìí fa ìdíwọ́ eléyìí tí ó mú wa láti dá ìjókòó ìdúró tí ṣe ó fi di àsìkò tí ọwà yìí tó láti ìgbà yẹn eléyìí ni ìjókòó alákọ̀ọ́kọ́ lẹ́yìn ah, Ramadan òun náà lọ́fà láti ń kíra wa káàbọ̀ sí ìjòkólẹ̀ yìí insha Allah ta'ala láti alẹ́ yìí lọ a tún máa tẹ̀síwájú àwọn ìjòkó yẹn ní gbogbo àfígbà tí ọlọ́run bá lè kẹ́lá bá ti ń fún wa ní ìgbà láàyè láti ṣe bẹ́ẹ̀ tí ọlọ́run bá lè kẹ́lá ò bá jẹ́ kí ojú ọjọ́ àti àwọn iṣẹ́ ọlọ́run bá tí ọlọ́run bá lè kẹ́lá ń ṣe bí rírọ̀ òjò ó fa ìdíwọ́ fún wa inshallah a máa tẹ̀síwájú lọ lórí àwọn ìjókòó yìí alákọ̀ọ́kọ́ náà olùkí a ní ìkéde fún wa wípé ilé kéwu dáhùn sàlàfíyà ó ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu wàlíkùmù sàlámù rahmatullahi wa barakatuh ilé kéwu dáhùn sàlàfíyà ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu ilé kéwu yìí rèé ilé kéwu alẹ́ yìí ṣé ó ń bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ àbọ̀ títí di aago mẹ́wàá ní àtúnára ní ilé ìwé rahmatullah ní àtúnára òun náà ni ilé kéwì ló ti ń wáyé gbogbo àwa tí a bá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ ilé kéwì yìí àti a kàn sí àwọn elétò bákan náà rí àwọn posters àti ilẹ̀ wọn káàkiri àwọn àyè tó ṣe kókó tó ṣe kókó tí yóò máa sọ wa sọ́nà àwọn nọ́mbà tí a lè pè fún ẹnikẹ́ni tó wá fẹ́ darapọ̀ mọ́ ilé kéwú náà àti àwọn ìtí ó tún jọ bẹ́ẹ̀ tó wá máa rí àwọn wàlíkùn sọlá ṣe lọ́wọ́ ṣáṣù àwọn alẹ́mọ́jìrì àwọn ìwé alẹ́mọ́jìrì yìí tí ó máa sọ wá sí ọ̀nà eré jẹ́ ìkéde tí a ní fún wa ilé kéwú yìí rèé yóò máa wáyé ní ọjọ́ al-isnan ọjọ́ al-isnan yọmul isnayi yọmul arbi'a يوم الخميس يوم الجمعة يوم السبت يوم الأحد أوجدت مواليني ثم جو الثلاثاء أتي الأربعاء أوجدت جيدي لما تواني حلقة ياوي أما جو الإثنان تاكني يوم الإثنين أتي يوم الخميس داريكو نيس يوم الأربعاء يوم الإثنين يوم الخميس يوم الجمعة يوم السبت يوم الأحد àwọn ọjọ́ márààrún yìí lámà ti wà ní madrasa insha Allah láti aago mẹ́jọ àbọ̀ títí di aago mẹ́wàá alẹ́ insha Allah karim eléyìí ni ìkéde tí a ní kí á kéde fún wa tó bá ti wá di ijọ́ tuesday àti wednesday báyìí a máa wà ní alfa sí àwa <laughs> bẹ́ẹ̀ ni àwọn òjò tọrọ ni àwọn ọmọ ní kéwù ni wọ́n ṣe wọ́n ti ọ̀lẹ òjò tọrọ yẹn ó ti dá bí fún aago mẹ́jọ àbọ̀ wọ́n bá ní ilé kéwù nílé wáyé torí òjò èmi gan-an kódà mo ti wà ní ẹ̀gbẹ́ ilé kéwù tí wọ́n tó máa pèlú pé wọ́n mà nílé kéwù nílé wáyé ní alẹ́ àná náà ilé báyìí ló fàtà àti ilé kéwù ṣe lánàá òjò tí ó rọ̀ yẹn ló fa ìdíwọ́ àti ọ̀lẹ tí ó bá wọn máa lé kéwù wọ́n ti ọ̀lẹ púpọ̀ ó sì yẹ kí wọ́n gba ìbáwí lórí ọ̀lẹ tí wọ́n ṣe yìí. náà insha Allah ta'ala nítorí àsìkò wa ṣe àókò wa ní pàǹpámára kò pamọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa wípé àlámọ̀rí ọ̀rọ̀ ká yanjú lọ òun náà ni àwọn ohun tó ní ṣe pẹ̀lú àgbọ́yé alhizbiya mafhumu alhizbiya kí ni àgbọ́yé tí wọ́n ń pè ní alhizbiya ẹgbẹ́ nínú Islam àti pé kí ni ó yẹ kí mùsùlùmí kí ló yẹ kí ó gbọ́yé nípa àlámàrí ìhà oríṣi yẹ kọ sí nǹkan tá à ń pè ní ẹgbẹ́ nínú Islam àti ni àwọn ẹ̀rí láti inú Al-Qur'an àti láti inú sunna tí ó ń sọ fún wa nípa ìjìnà sí ẹgbẹ́ ṣíṣe àti aburú tí ń bẹ́ẹ̀ bí ẹgbẹ́ àti wípé gbogbo àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn pẹ̀lú ìṣe ẹgbẹ́ wọ́n ń ṣe ẹ̀sìn lábẹ́ ẹgbẹ́ tí wọ́n dẹ̀ ń ṣe wọ́n ń fi ẹgbẹ́ ṣe ẹ̀sìn wọn gbogbo àwọn tí wọ́n bá rí báyìí onídídá ni wọ́n eléyìí báyìí ni àwọn kan tí a ń gbìyànjú àti ṣàlàyé fún ẹnìkọ̀ọ̀kan wa àwọn àdínlà òun náà ni à ń mú wá lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ìṣesí wa tí a sábà máa ń ṣe nígbà tí a bá rí àwọn ọ̀rọ̀ kan tí ó sakókó tó dẹ̀ rújú láwùjọ tí ó bá sáré wá a máa ń gbìyànjú àti tètè yanjú ẹ̀ káyì tó padà síbi tí à ń bá lọ eléyìí báyìí lọ́fà ló jẹ́ sí lálẹ́ yìí insha Allah a yanjú ọ̀rọ̀ kan àti ìrújú kan àti ọ̀rọ̀ tí ó burú kan tí ó jáde ní ìjẹta ọjọ́ al-ahad ìjẹta ọ̀rọ̀ kan jáde ní àwọn ààyè kan tí àwọn èèyàn máa ń dàgìrì lọ sílẹ̀ láti lọ gbọ́ wà sí ọ̀rọ̀ kan ń bẹ tí ó jáde ní àti ààyè yìí ọ̀rọ̀ yìí rèé ọ̀rọ̀ tí ó burú bàjẹ́bàjẹ́ ni ọ̀rọ̀ yìí burú bàjẹ́bàjẹ́ ọ̀rọ̀ yìí rèé ọ̀rọ̀ tí kò dáa ni ọ̀rọ̀ tó tako sóńnà ni àìsìmọ̀ yí pé ẹjọ́ bí kọ́ ìdá ilé ta máa ń tẹ̀lé òun ní pé láyà jù bí tàṣírù bayan àdúwákọ̀tì hajjá kò tọ́ bí a lọ àlàyé lára tí a ti kò tí àwọn èèyàn bùkátà rẹ̀ kó fi wá kọjá ká lọ àlàyé lára ká lọ lára ní àsìkò táwọn èèyàn ní bùkátà sí ká má ṣàlàyé irú nǹkan yìí eléyìí báyìí tí ò bá mú ni kò tọ́ bẹ́ẹ̀. fèrè lọ́ba ló jẹ́ pé insha Allah ta'ala àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó ta kókó ni. alákọ̀ọ́kọ́ náà àwọn nǹkan tó jáde nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí tí mo ní ọ̀rọ̀ tí ó burú bàjẹ́bàjẹ́ ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó dẹ̀ tako sunna ni ọ̀rọ̀ yìí dẹ̀ jẹ́ kí ó ti àfihàn ẹni tó sọ̀rọ̀ yẹn ó tún ti àfihàn rẹ̀ sí i lọ́dọ̀ àwọn tí wọ́n ti dá àmọ̀ tẹ́lẹ̀ àti lọ́dọ̀ àwọn tí wọ́n àti ìdá irú ẹni bẹ́ẹ̀ mà tí wọ́n dẹ̀ fẹ́ tọ́yẹ́ pé òdodo ni wọ́n ń wá òun ṣe wípé àtọ̀bíyà ń dà wọ́n láàmú àtọ̀bíyà pé gbogbo tó bá ti lè jáde látọ̀dọ̀ lágbájá kò sí nǹkan kan èmi ò fẹ́ yí rẹ̀ wò ẹnìkan kan ò ti gbọ́dọ̀ sọ́lé bó ṣe yẹ kó rí náà nìyẹn ilé iná ń pè ní pé ní tó bá ti jáde látọ̀dọ̀ lágbájá o gbòòrè òun náà ní final stage òun náà ni ọ̀rọ̀ tí ọjọ́ ìkangun sẹ́nìkan kan gbọ́dọ̀ sọ nǹkan kan ní lẹ́yìn rẹ̀ mọ́ òun làwọn ó ti máa lò pé bá níbi kò sí nǹkan tó kàn wá ọ̀takò ẹ̀rí kò takò ẹ̀rí o àwọn ti ẹ̀fẹ́ gbọ́ kẹ́nìkan sọ pé ọ̀takò ẹ̀rí pé bá níbi tó torí pé personality tó sọ̀rọ̀ yẹn ẹni tó sọ̀rọ̀ yẹn rèé ẹni tí kò gbọ́dọ̀ sọ̀rọ̀ kẹ́nìkan tó sọ wípé ìsọkúsọ ló ń sọ ni àbẹ́ni tí àwa ti ẹ̀ nífẹ̀ẹ́ débi wípé ó bá yìí lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan bá yìí lè sọ lé ààrẹ bí àti gbogbo tẹ̀lé ẹ̀ àrìlẹ́rẹ́ àti fúnlẹ̀ mọ́ láti fara ní òun náà lẹ́nu sọ̀rọ̀ yìí tó wẹ́n nìkan kan gbọ́dọ̀ sọ lé tó bá ti lè sọ nìkan náà ni gbogbo ẹnikẹ́ni tí nǹkan báyìí ò bá máa dààmú tó yẹ pé òdodo ní wá tó bá gbọ́ àwọn ọ̀rọ̀ yìí rèé yóò tún ṣe àlékún ìtànmálẹ̀ sí bẹ́ni ṣe rí yóò ṣe àlékún ìtànmálẹ̀ sí bẹ́ni náà pé ah àti ẹni yìí tó ti ń sàlàyé látijọ́ ìtumọ̀ rẹ̀ ò sì yé mi àṣé bó ṣe rí lélẹ́yìí báyìí sọ̀rọ̀ yẹn rè ọ̀rọ̀ tó burú bá ní ọ̀rọ̀ tí ó burú bàjẹ́ bàjẹ́ ni. kí lọ́rọ̀ alákọ̀ọ́kọ́ náà nínú àwọn ọ̀rọ̀ tó jáde yẹn mo ní níjẹta náà lọ́rọ̀ yìí tẹ̀sẹ̀ jáde níjẹta ọjọ́ ahad yọmul ahad iná lọ́rọ̀ yìí tẹ̀sẹ̀ jáde kí lọ́rọ̀ alákọ̀ọ́kọ́ àfáà yìí sọ wípé òun tún tẹnu mọ́ tẹ́ àti àfáà lóhun tún tẹnu mọ́ fẹ́ni tó bá wù kó fẹ́ gbọ́ àtẹni tí ò fẹ́ gbọ́ náà gbogbo nípa tẹni máa gbọ́ pé ọ̀rọ̀ pé lágbájá hizbi ni tàmẹ̀dù hizbi ni ọ̀rọ̀ yìí rèé ọ̀rọ̀ tó ẹ̀kẹ̀ dé ni ọ̀rọ̀ yìí kò tíì pé ọgọ́rùn-ún ọdún kódà kò tíì pé àádọ́ta ọdún kódà kò tíì pé ọgbọ̀n ọdún ẹni tó ń tún ọ̀rọ̀ yẹn sọ náà pé bóun yẹn fẹ́ gbọ́ bóun yẹn àtẹ̀ntọ́ bá fẹ́ gbọ́ o nínú yín àtẹ̀ntí ọ̀bá fẹ́ gbọ́ nínú yín o òun sì tó ń fi rìnlẹ̀ náà ni pé bọ́ọ̀rọ̀ ìṣèrí náà nìyẹn eléyìí báyìí ìtorí kòkó sódòdó ni nǹkan alákọ̀ọ́kọ́ tí ẹni yẹn sọ nìyẹn kọ́lọ̀wà àlékẹ́lá kí ó bá wa ṣe àtúnṣe ẹni tó sọ̀rọ̀ yìí kọ́lọ̀wà àlékẹ́lá kí ó bá wa ṣe ọ̀nà ma ẹni náà ọlá ìjọkàn ìṣù ọlọ́run bá ẹni tó sọ wípé ọ̀rọ̀ mọ̀mọ́yírẹ̀ mọ̀mọ́yírẹ̀ táwọn èèyàn máa ń pe àwọn èèyàn láwùjọ wa lónìí pé lágbájá mọ̀mọ́yírẹ̀ òní سند مميع أرى التمييع التمييع oni gbólóhùn yìí náà rèé gbólóhùn kan tó jẹ́ sí pé òun náà ṣẹ̀ṣẹ̀ dé kódà àwọn òsì pọ́dún mẹ́wàá tó dé pé báyìí sì ẹni wá ní kódà ọ̀rọ̀ hizbi tààmù sọ pé lágbájá hizbi ni ó ní bídí àgàgà ní nǹkan fúnra ẹ̀ torí pé jo atun ajiba ìní àyà tí ó ṣe nílé mọ̀ púpọ̀ ni.

àti mú àwọn ẹ̀rí wọn lọ́lùkọ́ àánú kẹrì àbí tó fi ìpìlẹ̀ gbólóyìn orin lẹ̀ wípé ọlọ́run bá àdékẹ́lá lo gbólóyìn nínú lọ́lùkọ́ àánú kẹrì bákan náà rè amú ẹ̀rí wá nínú súnnà tó fi ìpìlẹ̀ gbólóyìn orin lẹ̀ láyé káwa yìí láti sàlàyé rẹ̀ àbí wípé ànábì sallallahu alaihi wasallam náà gbólóyìn ó wáyé látọ̀dọ̀ rẹ̀ bákan náà mú asáru wá látọ̀dọ̀ yàwó wáyé ṣé gbogbo eléyìí báyìí náà táwọn wúyìn náà tó wáyé ní alukur'an yìí àti ilé tó wáyé nínú sunna yìí náà tóun náà ò tí ì kọjá ọgọ́rùn-ún ọdún àtúnfihàn rẹ̀ yìí pé kódà sheikhul islam ibn taymiya rahimahullahu ta'ala àwọn náà gbólóhùn yìí wáyé látòrí látòrí àwọn wọn àbí ṣé sheikhul islam ibn taymiya rahimahullahu ta'ala táwọn náà ò tí ì kọgọ́rùn ọdún tí wọ́n kú kò rí ẹni tì tòtẹ́ bá rí ọ̀rọ̀ yìí rèé tẹ́ bá wo ọ̀rọ̀ yìí rèé ẹ̀rí pé ìtayọ̀ àlàgbà ni tẹ́bá wo ọ̀rọ̀ yìí rèé ẹ̀rí wípé ìláyà sí ẹ̀sìn ọlọ́run ọba ni kọ́lọ́wà ní kẹ́lápọ́dà òun kó ṣe àmàna ẹni tó sọ orú ọ̀rọ̀ yìí sóyè báyìí nìsín kọ́lọ́wà kó ṣe àmàna ẹni náà eléyìí báyìí ìlà gidi lórí ẹ̀sìn ni ìní ìnáàd ìfẹ́ máa torí kankan lórí ẹ̀rí lélẹ́yìí báyìí ló ń túmọ̀ sí náà ẹni sọ pé gbólóhùn ká sọ pé hizbi ni lágbájá hizbi ni lágbájá ó ní dídá ní gbólóhùn yìí gan fúnra ara rẹ̀ kò ní báyìí nìyí ó ní dídá ní gbólóhùn yìí. náà inshallah á padà kà fún wa rẹpẹtẹ àwọn olùmọ̀ tí wọ́n lo gbólóhùn yìí lẹ́yìn àwọn tá a ti kà sáájú yìí tí wọ́n lo gbólóhùn yìí rèé. náà nínú àwọn kan tí a tún gbìyànjú àti ṣàlàyé lónìí insha Allah òun náà ni wípé a ọ̀rọ̀ nípa al-muzaharat ọ̀rọ̀ kí a máa ṣe ìwọ́de láti fi tako àwọn olórí lórí nǹkan tí àwọn olórí ṣe fún wa tí kò dáa ẹni yìí sọ wípé kò sí nínú al-khuruj ala ó ní kò sí nínú ìjáde lé àwọn olórí lórí kódà ó lè ṣe muzaharat pé èèyàn lè ṣe protest èèyàn lè ṣe demonstration láti fi fi ẹ̀hónú hàn pé nǹkan tíjọba ń ṣe ń kọ́ kò tẹ́ wa lọ́rùn pàápàá jùlọ ó ní ní àwọn ilẹ̀ Europe ilé tí wọ́n ṣe òfin wọn fàyè gbà á wípé tá a bá ti ṣe nǹkan tí ò tẹ́yìn lọ́rùn tí ò tẹ́ra yín lọ́rùn o ẹ demonstrate against government wọ́n nígbà tí òfin wọn ti lè fi àyè gbà pé kí wọ́n máa ṣe protest yẹn ká máa ṣe demonstration yẹn àjẹsí pé wọ́n lè ṣe torí pé language ti government wọn understand nìyẹn yẹn ni pé èdè tí gọ́ọ̀mẹ̀ntì wọn gbọ́yé nìyẹn láti sọ wípé n táwọn ti ọtẹ ọ̀tẹ̀ aráàlú lọ́rùn tí àwọn aráàlú ọba ti lè ṣe ìwọ́de àjẹsí pé n tí gọ́ọ̀mẹ̀ntì ń gbọ́yé tíjọba ń ni pé wọn láì wọn rí láì fi sí wọn nìyẹn tó sábà fẹ́ rí láì sí ó ṣe ni tó ẹni fi ọrin lẹ̀ wípé ìmáṣe ń ṣe eléyìí báyìí rè kò sí nǹkan tako tó kò dẹ̀ kì í ṣe al-khuruj ala al-hukam kò kí ń ṣe ìjáde lé olórí lórí kò kí ń ṣe ìjáde láti tako olórí ní gbangba sábà ní al-khuruj ala al-hukam òun náà ní ká jáde wípé in olórí ń ọ̀tẹ́ wa lọ́rùn àwa jáde láti tako nǹkan pè ní khuruj ala al-hukam nìyẹn ìrẹ́ni sọ pé ká máa ṣe ìwọ́de lórí nǹkan tó lórí ṣe tí ọ̀tẹ́ wa lọ́rùn ká ti ẹ̀hónú hàn pé n tí olórin ṣe yọ tẹwa lọ́rùn ó ní kò sí lára alkhuruju ala al-hukam nínú kata ni tó fi ń rẹlẹ̀ kò di mẹ́ta nínú àwọn kàtí ti kàwáì nínú kata ni tó fi ń rẹlẹ̀ ni wípé èèyàn lè jẹ́ CMC tí ó ti já àlùsọ́nà ó ní tẹ́ ẹ bá ti lè rí usulu ahli lọ́dọ̀ rẹ̀ rèé ìsọ wípé CMC lòun àti máa ṣe CMC ọ̀sọ́ wípé kọ́mọ̀jà àlùsọ́nà tẹ bá ti lè rí usulu àwọn usulu ahli sunnati wal jamaa tẹ bá ti lè rí lọ́dọ̀ ẹni náà. so ẹ rí wípé àwọn ọ̀rọ̀ yìí rè àwọn ọ̀rọ̀ tí ó burú bàjẹ́ bàjẹ́ ni tí a kò gbọdọ̀ mọ́kànmi sí àwọn ọ̀rọ̀ náà. náà nígbà tí a ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ alhiziyya tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a ti ń bá ọ̀rọ̀ bọ̀ lórí ẹ̀. ta dẹ̀ ti kó àwọn ẹ̀rí wá tó pọ̀ nínú al-Qur'an al tó fi múlẹ̀ wípé àkéésì yẹn nìkan ẹ̀ka ń ṣe màní ẹni ni yín tún sọ̀rọ̀ bọ́ wì mo fi ọlọ́ba búra kìí ṣe nínú eléyìí tó ṣe níjẹta yẹn o ṣùgbọ́n mo ní lọ́wọ́ eléyìí tó ṣe tó sì fi yin Yusuf ọ̀rọ̀bọ́rí Yusuf alqaradọ́rí bẹ́ẹ̀ ni. mo ní lọ́wọ́ bí báyìí náà bákan náà ẹni ọ̀rọ̀ yìí sọ láìpẹ́ yìí níláwẹ̀ ni tó sọ wípé ojúṣe mùsùlùmí ní kò yẹ bá ní sí so mo ní àwọn ọ̀rọ̀ tó pọ̀ lọ́wọ́ bí báyìí gidi gan mo ní lọ́wọ́ bí báyìí gidi tán ti pé ẹni yìí tí wà sí ìkómọ wà sí ìkómọ ní káníkà wá ṣe ọ̀rọ̀ mẹ́ta ló discuss ilẹ̀ inú ọ̀rọ̀ tó discuss ilẹ̀ ní politics wà inú ọ̀rọ̀ tó discuss ní báwo la mùsùlùmí ó ti lọ láti lọ dìbò láti lọ inú ẹ̀ ló wà kò yẹ bá ní sí so ṣe rí àwọn ọ̀rọ̀ mẹ́rin tí mo ló jáde tí mo ní afẹ́ tí àwọn ọ̀rọ̀ mẹ́rin tí mo kọ́ kàfájú yẹn lẹ́yìn níbi ìbéèrè ló ti jáde ọ̀rọ̀ yẹn ẹsẹ̀ ọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó lé ìṣẹ́jú ayé ẹyọ kan ní fifteen minutes one second òun lọ̀rọ̀ yẹn fifteen minutes one second òun náà lọ̀rọ̀ yẹn. tí ìbéèrè bá kún kẹ́kẹ́ fún oríṣiríṣi àwọn ìsọkúsọ báyìí kí lẹ́rù pé yọ jáde nínú wáàsí gẹ́gẹ́ náà eléyìí làwọn máa fi ń sọ wa lára wípé ẹ jìnà sílò àwọn wà sí báyìí torí pé àwọn ẹni iná rèé àwọn tó yẹ pé ẹnu wọn dùn ni àwọn ẹni iná rèé àwọn tó yẹ pé ìmọ̀ ń bẹ lára wọn ni tí wọ́n lè fi sọ òdodo di irọ́ sọ́dẹ̀ fi sọ irọ́ dòdodo àwọn ẹni eré tó wà rèé wọ́n tún wà lọ kó àwọn ẹ̀kọ́ kan ẹ̀kọ́ bá ṣe máa ń sọ irọ́ di òdodo àwọn ẹ̀kọ́ kan tó yẹ pé téèyàn ẹ lè sọ irọ́ di òdodo ẹ sọ fún yàn pé sọ pa èèyàn ká jẹ́wọ́ fún mi sábà jẹ́ kóòtù mú bá wọ́ọ̀rì tó bá láti lè o sì lówó lọ́wọ́ àbí ẹ ti fọ́dọ̀ àwọn sẹ́yìn. so gbogbo orú àwọn irin sẹ́yìn rèé àwọn ọ̀nà ní láti sọ irọ́ dòdò so ẹnu wọn máa ń dùn ẹnu wọn ó máa ń dùn bákan náà rèé ìmá máa ń bẹ lára wọn láti ṣe o láti pèpè sí aburú tí wọ́n ní lọ́wọ́ yìí òun làbí máa ń ṣàlàyé fún wa pé ẹ jìnà sí àwọn nǹkan wọ̀nyí manhaji sálàfù ni kéèyàn jìnà sí gbogbo àwọn ìsọkúsọ wàyàwó na tó na àgánihì àǹsàmáì àbàfẹ́yìn àwọn sálàfù rẹ nínú manhaji wọn ni pé wọn ni kéèyàn gbọ́dọ̀ máa sọ etí rẹ̀ kúrò nídìí máa gbọ́kọ̀ kúgbọ́ alẹ́ni ìdàmárọ̀t bil àgán àwọn ìsọkúsọ tó yẹ pé tó bá kọjá létí yàn wọ́n kọ́rọ̀ sí kùlù yóò lọ jòkó sínú ọkàn yàn bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ sọ ìsì ikú bẹ́ẹ̀. à ń gbọ́n tó lálàáfíà gan à ń bẹ lọ́wọ́ bá kọ́lọ̀ ń jẹ́ kí ó du okó rinlẹ̀ lórí ẹ̀mí wa ni ká má sọ pé à ń mọ́ ìtọ́ lálàáfíà. kèrè báyìí bá ti máa sọ ìsì wa kó omi gbígbọ́ orin tá máa sọ ìsì wa kó omi gbọ́ gíbà ọ̀rọ̀ ẹ̀yìn tá máa sọ ìsì wa kó omi gbígbọ́ òfófó bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ máa sọ etí wa tàbí jù bẹ́ẹ̀ lọ kúrò níbi gbígbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó lè kó ìdíjú bá ní nínú Islam nínú ẹ̀sìn tó lè ba ẹ̀sìn yẹn jẹ́ ọ̀rọ̀ dídá bẹ́ẹ̀ náà la máa sọ etí wa kó mi ọ̀rọ̀ kúfúrú àtọ̀rọ̀ ṣèkì. nam ẹgbẹ́ nìkan tí mo ń sọ pé nígbà tó jẹ́ pé a ti kó àwọn ẹ̀rí wa náà lọ́pọ̀lọpọ̀ lórí wípé ọ̀rọ̀ pé alhijiyah ọ̀rọ̀ tó nípìlẹ̀ nínú alukur'an ni tọ́lọ́wọ́ bá àríkẹ́lá dẹ̀ lo ẹwà dúró àwọn ẹ̀rí tí mo kó wá lónìí alukur'an kẹrì lórí ọ̀rọ̀ yẹn ẹwà àwọn ẹ̀rí tá a kó wá nínú sunna lórí ọ̀rọ̀ yẹn àti látọ̀dọ̀ àwọn àìmọ̀tò buda lórí ọ̀rọ̀ yẹn eléyìí gbogbo tí àwọn èèyàn bá ti ń sọ tọ́ba tó rì fíìtì ẹ̀ lọ́tún la sátún padà rẹ̀ síbẹ̀ ìjẹ́ iná ni nígbà tá a bá ti sọ̀rọ̀ lórí ìyẹn kọjá a jẹ́ sí pé nǹkan tá a kà gbìyànjú ni pé gbogbo ẹnikẹ́ni tí ò bá sì gbọ́ eléyìí tá a ti sọ̀rọ̀ nípa irú nǹkan tẹ́ni tó padà tún sọ yìí kó gbìyànjú kó lọ gbọ́. mo ṣe yẹ pá padà ṣe àlékún ọ̀rọ̀ tá à ń bá lọ tẹ́lẹ̀ náà rèé à ń kó àwọn ẹ̀rí wá lórí wípé lórí ọ̀rọ̀ Islam aburú ẹ̀ là ń tẹ̀gbẹ́rù kátà padà dé dẹ̀ ní pé a padà kó ọ̀rọ̀ àwọn afá súnà wa lórí ọ̀rọ̀ kí náà pè ní hizbiya àti pé ǹjẹ́ ìyẹn ká lè pè ní hizbi. ṣé tó lọ síbi àwọn nǹkan tó ṣe kókó àwọn èèyàn ní àwọn ìrújú kan tá lè fi gba àwọn èèyàn dànù kúrò lójú ọ̀nà àgbọ̀nrin sàlàfíyà tá gbọ́dọ̀ sá fún púpọ̀. nínú àwọn nǹkan tẹ́ni yìí mú wá ní ìrújú ni wípé lọ́dọ̀ àwọn sálàf a ní báàmù kan tó ń pè ní babul asma'i wal ahkam bó dẹ̀ ṣe rí ni yẹn tó tọ́ babul asma'i wal ahkam àwọn báwo ṣe sọ fún wa pé àwọn orúkọ báyìí àwọn orúkọ báyìí àti àwọn ìdájọ́ àwọn orúkọ náà pé a ní káfíìr ẹ́ ó sì ní ìdájọ́ a ní mùtẹ́díẹ̀ ó sì ní ìdájọ́ a ní muslim ó sì ní ìdájọ́ ẹni wá sọ wípé níbi báàbù yìí rèé nǹkan tá a fẹ́ gbọ́ ni pé ṣe lágbájá mọ̀tẹ́dì ẹ̀ ni àbí sunni kò sí nǹkan tá ń pè ní hezbi kò sí nǹkan tá ń pè ní mọ̀mọ́yí ẹ̀ kò sí nǹkan tá ń pè báyìí kò sí nǹkan ń pè báyìí a gbọ́ pé mọ̀tẹ́dì ẹ̀ sunni ọ̀rọ̀ tó tọ́ ẹ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ìsọkúsọ ni ọ̀rọ̀ tó burú bàjẹ́ bàjẹ́ ni. sẹ́rí nǹkan tẹ́ni yìí sọ yìí nǹkan tó takò mọ́ ni kásọ̀ wípé mo fẹ́ dé ènìyàn kò sọ wípé ká má sọ irú ìran bídí àti ń lára rẹ̀ tàbá fẹ́ sọ irú ìran bídí àti ń lára yẹn kódà ká má sọ pé fẹ́ ní sọ pé ni tàbá ní túfì ni wípé oníbídíà ni tẹ́lẹ́pẹ́ bídíà rẹ̀ bídíà tasawuf ni sábàtà pé ṣíyí ni ìtumọ̀ ní pé oníbídíà ni tẹ́lẹ́pẹ́ bídíà rẹ̀ bídíà tasayyu ni sábàtà pé hizbi ni ìtumọ̀ ní pé bídíà rẹ̀ oníbídíà ni tẹ́lẹ́pẹ́ bídíà hizbiya ní bẹ̀lára rẹ̀ ó ń fi ọ̀rọ̀ hizbiya sí ẹ̀sìn ó ń fi ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹlẹ́yàmẹ̀yà olófin sẹ́fìn àwọn tó bá ti wà nínú ẹgbẹ́ wa àwọn làwọn máa bá ṣe láàmà fi wà láwùbá lò àwọn tí ò bá ti sínú ẹgbẹ́ wa bàbá òun láàmà ṣe fún wọn òun ló fi ń tẹ̀sìn dídá rẹ̀ ni dídá hizbiya ajẹ́pẹ́ tó bá ní hizbi lẹ́yìn ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ń sàlàyé fún wa ìròyìn dídá fi ń dẹ lára rẹ̀ nìyẹn tó máa sọ pé jahmi lẹ́yìn mu'tazili lẹ́yìn kọ́dárí lẹ́yìn eléyìí báyìí rẹ̀ kò túmọ̀ sí pé ẹ nínú bábùl asma wal ni pé a kàfẹ́ gbọ́ sí sunni ni àbí bid'i ṣé sunni ni àbí mubtadi' ẹ́ níta fẹ́ gbọ́ nìyẹn tó bá wùyẹn sọ pé bídé yín tó bá wùyẹn sọ pé mọ̀tẹ́dì ẹ̀ tó ní bídé àní àbóní tó nà ó ní ìka tí àwọn àfa àmọ́ ń sọ nìyẹn òdo pátápátá gbà ní lọ́dọ̀ àwọn àfa tó nà ẹ̀rí tó sọ pé lágbájá jàmí ni ẹ̀rí tó sọ pé lágbájá mòrìjì ni mòrìjì ù ní jàre lágbájá mòrìjì ù lágbájá jàmí lágbájá mu'tazili lágbájá khariji lágbájá àṣàárì lágbájá ṣíì lágbájá rọ̀fíìgù àbí eléyìí báyìí rèé gbogbo àwọn tán sọ pé rọ́fíìgù ni ẹni sọ pé kọ́ọ̀dì ni gbogbo wọn kí ni ìdájọ́ wọn jàmáà oníbídá ni wọn kò yí báyìí nìsín oníbídá àmọ́ ìyẹn bídá wo ní bẹ́lára rẹ̀ bídá ti sàṣẹ́ yú ẹ̀ nínú bídá wo ní bẹ́lára rẹ̀ bídá ti khuruj irú bídà wo ní bẹ́lá rẹ̀ bídà tún bẹ̀ ẹ̀tìzáàlì irú bídà wo ní bẹ́lá rẹ̀ bídà kọ̀dàríyà kiri bídà wo ní bẹ́lá rẹ̀ bídà rọ́bù rọ́bù irú bídà wo ní bẹ́lá rẹ̀ bídà àṣàírọ̀ irú bídà wo ní bẹ́lá rẹ̀ bídà maturidiya irú bídà wo ní bẹ́lá rẹ̀ bídà mùrùjíà ṣé bá ní sí ẹgbẹ́ báyìí sunni ni ẹgbẹ́ báyìí sọ pé lágbájá sálàfí ni ẹgbẹ́ bá sọ pé lágbájá mùsùlùmù ni a ṣe àfitì rẹ̀ síbi ìlànà tí ń rìn pé bá níbi yìí so ìlànà sábàní súnníléyàn ẹni tí a ṣe àfitì rẹ̀ sáṣe nípa rẹ̀ síbi súnnà ni sábàní sálàfíléyàn ẹni tí a ṣe nípa rẹ̀ síbi sàlàfíyà ni ẹ sọ́dọ̀ àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ òun ni a ṣe nípa rẹ̀ sílànà sàlàfíyà àti nípa rẹ̀ àti àfitì rẹ̀ sí ọ̀dọ̀ àwọn sálàf tó ń tẹ̀lé ojú ọ̀nà wa ní sálàfí àbí sábà ní asárí léyàn pẹ̀lú báyìí sì nítorí pé ń tẹ̀lé asar àbí bẹ́ẹ̀ náà sábà pé hizbi léyàn sábà pé ìṣùwání léyàn àti nípa rẹ̀ sí ìlànà bídí àtúnlò òun náà ìlànà àdìsíwánu mùsùlùmù àbí. ìrẹ́lẹ̀ yìí báyìí rèé ẹni yìí sọ pé máa sọ pé hizbi ni mumayyi'u ni ó ní àwọn orúkọ kan ni wọ́n máa anzala Allahu bihi min sultan eléyìí báyìí rè àyìmọ̀kan ni pátápátá gbáà ni àyìmọ̀kan tó ga tó gbogbo tó tó ni kọ́lọ́wà ní kára kó lọ síbi ọ̀rọ̀ al lọ síbi a protest àbí máa demonstration náà àbí náà. ìmá ṣe ìwọ́de láti fi sọ wípé à ń fi ẹ̀hónú hàn lórí nǹkan tíjọba ń ṣe tí ò tẹ́ wa lọ́rùn kí ni ìlànà islam kí ni ìlànà alùsùnà tó jẹ̀mọ́ àlórí ọ̀rọ̀ yìí kí lẹ̀ rí lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ náà ká lọ mọ̀ wípé ágímẹ́ǹtì ẹni yìí ni pé ó ní nígbà tó jẹ́ sí pé ìjọba gan fúnra wọn wọ́n fi àyè rẹ̀ ńlẹ̀ pé kí àwọn èèyàn kí wọ́n máa ṣèwọ́de nígbà tí àwọn bá ṣe ń tí ò tẹ́ wọn lọ́rùn kí àwọn lè mọ̀ wípé èyí tí àwọn ṣe fún wọn o èyí tí ò tẹ́ wọn lọ́rùn ni. ó nígbà tí wọ́n ti ṣe tẹ́tí tíjọba ti ṣe nǹkan yìí lẹ́tọ̀ọ́ fún wọn tí wọ́n dẹ̀ ti sánà rẹ̀ tó ti gbé lànà ìkalẹ̀ pé ẹ máa ṣe àjẹ́ pé sábà ṣe fún ìjọba wọn àjáde lé ìjọba lórí tó pé nǹkan tí ìjọba náà ṣe kí ni tó fọwọ́ sí kan ṣe ni àní eléyìí báyìí àyùmọ̀ kan pátápátá gbà ni kí ìjọba fọwọ́ sí nkẹ́kẹ́ kò túmọ̀ sí pé àwa mùsùlùmí ọmọ ṣe nǹkan yẹn tó bá tako ẹ̀sìn wa ìjọba fọwọ́ sí káwọn èèyàn máa mutí ṣé àwa ti torí pé ìjọba ti ṣe ọtí lẹ́tọ̀ọ́ nísìnyí àwa ní káwọn èèyàn máa mú bí ìjọba fọwọ́ sí káwọn èèyàn máa ṣe jìnnà tó o bá sá ti réèpù èèyàn yẹn ni pé tí o bá lò ní tipátipá tó bá yẹ pé ẹjọ́ yọ́nú sí yín ni láti bá láti ní ìbálòpọ̀ láàrin ara yín ẹ ò tẹ ọlọ́run ọba ṣé ká nítorí pé ìjọba ti ṣe kí ni ìjọba ti ṣe lẹ́tọ̀ọ́ yìí rèé ká ní ká máa ṣe nígbà tí ìjọba ti lè fọwọ́ sí ìjọba fọwọ́ sí kéèyàn ta rẹ́tẹ́ kò ní báyìí nìkú tí ìjọba bá fọwọ́ sí kìíní kan pé ẹ máa ṣe àwọn wa wò wípé àwa mùsùlùmí ìjẹ́ ẹ̀sì tí wọ́n fi ó gbà wá láàyè láti máa ṣe bẹ́ẹ̀ kò ní báyìí nìkú nítorí wípé ala al-mar'i ọjọ́ ọ̀rọ̀ yẹn lórí ọmọ ènìyàn as-sam'u wa at-ta'a ká máa gbọ́rọ̀ sí àwọn lórí lẹ́nu ká dẹ̀ máa tẹ̀lé wọn idha lam yu'maru bil ma'siyah nígbà tí wọn bá pa wá láti ká máa tẹ̀lé wọn bá ní. wa idha umira bil ma'siyah tí wọ́n bá lè ń pa wá láti pẹ̀lú pé ká máa tẹ̀lé wọn bá fala sam'a wala ta'a a ní gbọ́ tí wọn àdẹ̀ ní tẹ̀lé wọn lórí èyí tó bá ń pa wá láti ọ̀tọ́ àpá títọ́ lọ́wọ́ báyìí. على المرء السمع والطاعة ما لم يؤمر بمعصية وإذا أمر بمعصية فلا سمع ولا طاعة nǹkan táwa fẹ́ mọ̀ ní pé nǹkan tíjọba ní káwọn èèyàn máa ṣe yìí ègé àwọn nígbà táwọn bá ṣe tí ò da tí ò tẹ́wọn lọ́rùn yìí ǹjẹ́ islam farama kìíní àbí ò farama àwọn àdá padà sínú ẹ̀sìn wa tí islam bá farama alhamdulilayi ìgbà tí islam farama yẹn tíjọba sì ní ká ṣe kò yí báyìí nìsín á ṣe tí islam tíjọba bá ní ká ṣe tí islam bá farama à ní ṣe ẹ̀kọ́ sì yẹn lákọ̀ọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn point ilé tán láti kẹ́mọ sí tán láti ṣàlàyé òun ni wípé ká má gbàgbọ́ wípé gbogbo àwọn alámàrí yìí ni islam ti sàlàyé fún ayé kéèké anábì náà aṣà anábì náà tẹ̀mí ní mùsànáwù tó burú ju mùsànáwù wáyé lọ báwo la anábì ti bá wọn lò sábàlọ́wọ́ àásùrù mẹ́kì ìgbà tí anábì sallallahu alaihi wasallam tó wà nílùú mẹ́kà tó ń ṣe dáhàwà fún gbogbo ọdún mẹ́kẹ̀kàlá abẹ́ ìjọba wo la anábì sallallahu alaihi wasallam wà abẹ́ ìjọba kẹfẹ́ rí sẹ́yìn tí wọ́n ń ṣe fún ànábì sallallahu alaihi wasallam àtàwọn mùsùlùmí lásìkò yẹn tó tẹ ànábì àtàwọn mùsùlùmí lọ́rùn kò tẹ́ wọn lọ́rùn àbí wọ́n jìyà jẹ wọn wọ́n ń pa wọn wọ́n fẹ̀sọ̀ wọn dùn wọn àbí kódà wọ́n pa àwọn èèyàn láṣẹ ká má tajà fún wọn wọ́n sì fún orí wọ́n sì fún ilẹ̀ mọ́ wọn kódà láti a ni anábì ò kpe wá jáde pé àjọ nílùú yìí ni a jẹ́ káwa náà máa ṣe mọ̀fọ́hárọ̀ ká máa ṣe ìfẹ̀hónú hàn pé tíjọba ti ọ̀tẹ̀ wa lọ́rùn irú àwọn wọ̀nyí wọ́n máa sọ wípé nígbà tó yẹ pé àjọ ní nàìjíríà ni níbo míì tá a lè lọ àfi nàìjíríà yìí náà rèé àjẹpẹ́ ní tó bá ti ń ṣe nàìjíríà yàwá náà máa bá wọn ṣe ni kódà irú fatuwa yìí mú wá níbi ọ̀rọ̀ democracy náà nìyẹn pé democracy ò dáńtò tọ́ ṣùgbọ́n nígbà tó jẹ́ sí pé ìjọba tí wọ́n ń lò ní nàìjíríà nìyẹn àjẹ́ ní níta fẹ́ ṣe ní nàìjíríà yìí wọ́n tẹ́wa lọ́rùn kò si lọ́rùn àjọpáwa náà máa bá wọn dá sí náà fatuwa burúkú ni wàlláhì fatuwa tó burú bàjẹ́ tó burú bàjẹ́ ni. tó bá ti lè ń ṣe aburú nínú ìlú wa nísìnyí káàsì rọ́gbọ́n dá sí àwa náà nígbà tí wọ́n ń ṣerú àwọn aburú yìí nígboro mọ́kà nígbà sanabi sallallahu alaihi wasallam àlìmọ́kà sanabi náà lọ darapọ̀ mọ́ wọn torí kí àmọ́ bá jẹ mùsùlùmí ni àbánabi sallallahu alaihi wasallam ta kété sí ànábì ń sàlàyé wọn ànábì yẹn ń sàlàyé ó lẹ́ ń sàlàyé ẹ̀sìn bóun ànábì ṣe lò ìgbà tí ànábì dé Mádínà náà sanabi bẹ̀rẹ̀ sí máa jáde lé olórí lórí ni kálọ́ gbàgbé pé lásìkò ànábì àwọn olórí tí òkè ń ṣe mùsùlùmí pọ̀ gan nínú wọn ni Kísírà wà nínú wọn ni Káísọ̀rù wà sánàbí bá fẹ́ bá wọn sọ̀rọ̀ kí lànàbí máa ń ṣe sánàbí máa ń kọ lẹ́tà sí wọn ni àbánàbí máa ń gorí mímbà rí ní máa ń sàlàyé aburú àwọn olórí lórí mímbà rí ẹ́ lẹ́tà lànàbí máa ń kọ gbogbo ilé lápadà sàlàyé àwọn àbá àtúnná sàlàyé rẹ̀ ó clear ó clear a ní ìdí ẹnì kankan nígbà tá a ti rí fàtàwà àwọn àbá àtúnná tí ẹ̀mí balẹ̀ lé lórí tí gbogbo àwọn wọ̀nyí náà àtàwọn àtẹ̀yìn náà sì gbà wípé àfáà tó nà wọn àbí. so a ní bùkátà sí ìsọkúsọ tẹ́nìkan bá fẹ́ sọ fún wa láwùjọ wa yìí. nígbà tó lọ́wọ́ bá àdékẹ́lá ní kójú wa tó fẹ́ra tọ́lọ́wọ́ bá sì ní kójú wa tó ń tí àwọn àfáà tẹ́yìn náà gbà láàfáà sọ àwọn àfáà ká kà pẹ̀lú gbọ́dọ̀ bá àwọn àfáà tẹ́yìn náà gbà ni wọ́n ni. nígbà yìí inshallah ọ̀tá padà ta ọ̀rọ̀ wọn síwájú ká tó lọ sódà àwọn àfá àkọ́kọ́ lọ sí ibi ẹ̀rí náà àmẹ́ẹ̀kọ́ ni tíwípá àfá náà rẹ̀ ibi ẹ̀rí náà mọ́ ń dára padà sí manhaj tafi rẹ̀ wá nìyẹn pé ká máa ṣe ṣèrọ́mù ẹ̀rí ká máa pẹ́ ẹ̀rí lé púpọ̀ ká máa ṣe tàùkírù ká máa pẹ́ ẹ̀rí lé ká máa kọ̀dárọ̀ ẹ̀rí sábàlọ́wọ́nù sahihu muslim àbáwa mùsùlùmí dẹ́bi wọ́n di bí ní odidi síra kan nínú sọ̀híhù wọn sápẹ́ ní kìtàbù ìmárọ̀ kí ni mo pè jama'a kìtàbù al-ìmárọ̀. ọgbà ọ̀rọ̀ ńláńlá kan odidi ọ̀rọ̀ ńláńlá kan tó ń sọ fún wa nípa al-ìmárọ̀ nípa olórí báwo la ṣe ń lò pẹ̀lú wọn báwo la ṣe ń lò pẹ̀lú olórí àlùmọ́ mùsùlùmí dìdì mú odidi báàbù kan wá wọ́n rí mo rí kìtáàbù kan wá lórí ìmárọ̀ ní kìtáàbù ìmárọ̀ ó wá ní àwọn àbùwábù lábẹ́ àwọn àhàdíìsì pọ̀ nínú kìtáàbù ìmárọ̀ tí àfáwà mùsùlùmí kó wá lórí bá ṣe ń bá olórí lò alákọ̀ọ́kọ́ kálọ̀wọ̀ bábùn amúrí bìlùdúbìn jama'ati inda zuhuri fitani wa tahdhiri du'ati ila al-kufr ọgbà ọ̀rọ̀ kan ìwọlé ọ̀rọ̀ kan tó ń sọ fún wa nípa al'amru bi luzumi jama'a ìparí láti pé ká mọ́ yíyà pẹ̀lú aljama'a pẹ̀lú aljama'a ẹ gbọ́dọ̀ yà pẹ̀lú wọn láyé ẹ gbọ́dọ̀ máa wà pẹ̀lú jama'a ni jama'a ní báyìí tán gbà lérò pé ká máa wà pẹ̀lú ẹ̀ òun náà ni jẹ̀máà tí ó kó gbogbo àjọ papọ̀ sí abẹ́ olórí kan tí a wà lábẹ́ olórí kan tí gbogbo wa ń jẹ́ jẹ̀máà lábẹ́ olórí yẹn tó kó gbogbo wa papọ̀ ó jẹ́ olórí ìlú kan òun ni àbọ́jẹ́ olórí ìletò kẹrin òun náà ni olórí ìjẹ́ ni àbọ́jẹ́ olórí gbogbo àgbáyé pátápátá babul amri bil zulmi jama'a báàbù tó ń sọ fún wa nípa ìparí láti pé ká jó nímọ̀ àjàmáà inda zuhuri fitan nígbà tí oríṣiríṣi fitna bá bẹ̀rẹ̀ sí máa hàn tó bá bẹ̀rẹ̀ sí máa jáde wa tahdhiri du'ati ila al-kufri àti báàbù tí ń sọ fún wa nípa ìmá kìlọ̀ ìmá sọ́ni lára kúrò níbi àwọn du'ati ila al-kufri àwọn tí ń pèsè lọ sí ibi kúfùrù hadith one thousand eight hundred and forty-nine nínú sahih muslim lábẹ́ báàbù tí mo sọ yìí kálọ̀ wò hadith yìí tí lànàbí sallallahu alaihi wasallam sọ hadith abdullahi bin abbas ni qala qala rasulullah sallallahu alaihi wa sallam ó ní ànábì sallallahu alaihi wasallam tí ń ṣe òjíṣẹ́ ọlọ́run bá sọ yìí pé man ra'a min amirihi shay'a ẹnikẹ́ni tó bá rí aburú kan lára olórí rẹ̀ lára àmírù ẹ̀ ẹni tó jẹ́ olórí tẹ́ bá rí aburú lára rẹ̀ ẹ̀rí àìdúó déédéé lára rẹ̀ ẹ̀rí tí ọlọ́wọ́ bá àdékẹ́ náà fẹ́ tó takò ẹ̀sìn ẹ̀rí lára rẹ̀ man ra'a min amirihi shay'an ẹnikẹ́ni tó bá lè rí nkẹ̀kẹ́ ó tóbi ni ó kéré ni shay'an ànákọ́tù bíìsì yá ti sẹ́ǹpì nìyẹn wọ́n mú nẹ́kọ̀ wá níbi tó ti ń sọ̀rọ̀ nípa mẹ́jẹ̀mú mẹ́n ẹnikẹ́ni obìnrin lọ́jẹ́ ni ọkùnrin lọ́jẹ́ ni ọmọdé ni àgbàlagbà ni aláwọ̀ dúdú aláwọ̀ funfun ni lárúbáwá ni elédè míì ni gbogbo ire èèyàn pátápátá tẹ́ ẹ bá fi lè rí lára olórí aburú kan ó kéré tóbi ni yẹ̀kọ́rọ́ ògùn tẹ́mi yín kọ̀ tẹ́ bá rí nǹkan kan lára rẹ̀ tẹ́mi yín kọ̀ pé ah, aburú lélẹ́yìn ẹ̀mí wa fàlùyẹ́ kò ṣe sùúrù kó ṣe kí ni o faniyọsiyọ anabi ni kò ṣe sùúrù anabi yóò sọ pé kéde kò ṣe wọde kí ni anabi kọ́ wá láti jama faniyọsiyọ eré ni manhaj wa ni sunna ti jama. fàyín náà man fárọkọ jama àti sibron torí gbogbo ẹnikẹ́ni tó bá lè yapa jama àti ó ṣe wọde sibron ní dèdè páàmù kan báyìí ìbẹ́pẹ̀ ní sibru ni láti bí ìsibí báyìí bó ṣe kéré tó yìí tó bá yẹ pé ilẹ̀ فإنه من فارق الجماعة كبرا فمات هو كل مفارقي لوري يقع جماعي فميتته جاهلية يكو يكو كيكو يكو جاهلية يكو kila nabi ní káṣe jama'a kila ní kọwàá láti káṣe sùúrù sùúrù yẹ làwọn ò lè ṣe òun lọ̀pọ̀lọpọ̀ wa náà ò lè ṣe táwà democratic ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà democratica nínú ìròrí wọn kódà bá ṣe ń sọ yìí rèé ẹni ló sà káṣe sùúrù bó wọ́n yàn wá jẹ́ wá ní àṣẹ sùúrù anábì ní oṣù sùúrù ni èyí ẹjẹ́ yìí pọ̀ náà wá ní àṣẹ sùúrù àlégbà ó à káṣe sùúrù ni kíni anábì ló ń gbó lẹ́nu yẹn anábì ló ń yarí fún yẹn anábì lọ wọ́ ọmọ lọ́wọ́ yẹn kì í tèmi kí lóò anábì ní kò ṣe jàmá anábì ní kò ṣe sùúrù ni. tó dé gbogbo ẹnikẹ́ni tó bá fọ́ọ̀rọ̀ kọ àjàmá àṣìbùrọ̀ ní ṣíbùrù kàmáì anábì ní tó bá ilé tó kú lórí ẹ̀ mẹ́yìntà àjà ìléyà ni. ẹ má jẹ́ kẹ́kọ̀ọ́ ojú wa yín pé à aláṣẹ mùsùlùmí náà ń sọ àbèrè wípé tó bá yẹ pálásẹ mùsùlùmí nìkan ni wọ́n ń sọ kí ló dé tí ànábì ò ṣe wá jáde lórí àwọn aláṣẹ tóun náà ṣe sùúrù lórí àwọn aláṣẹ tí ó bá ló gbà tí wọ́n jẹ́ kí ètò ìdílé gbòòrò mọ́ka kí ló tánà ìdíje sùúrù tó bá jẹ́ pé àgbọ́yé aláṣẹ mùsùlùmí nìkan náà bá wí. ẹni gbọ́ yé ànábì náà ló gbà lábẹ́ àwọn aláṣẹ kèfèrí àbí ẹ̀kọ́ ni lábẹ́ aláṣẹ kèfèrí ànábì ló gbà kí sànábì nìkan ló gbà bẹ́ẹ̀ ànábì Mùsá náà ló gbà lábẹ́ Fìràwọ́ náà abẹ́ ti gbàgbé ni àbẹ́ Ibrahim náà ló gbà lábẹ́ àwọn aláṣẹ kèfèrí àsìkò rẹ̀ abẹ́ ti gbàgbé ni abẹ́ ti gbàgbé ni Ànábì Suleiman ìgbà tó gbúrò Balkis kí ni Ànábì Suleiman ṣe ọkọ lẹ́tà tí ọ̀rọ̀ sálà rẹ̀ ni. Ah! àrẹ́bí ṣe mẹ́ mọ́ sára ọkọ̀ lẹ́tà sí ni bọ́ṣe máa ń bá olórí lónìí yẹn bọ́ṣe máa ń bá olórí lónìí yẹn mọ́ni àjọ àni sílẹ̀ tó jẹ̀mọ́ àwọn lọ́yọ̀ ó kílẹ̀ àgán àfẹ́ni tó bá kàn fẹ́ sọ́ra ẹ̀ nù òun ló kù alhamdulilayi ká máa dúpẹ́ fọ́nà ọba tọ́nà ọba àdékẹ́ láyé kí manhaj yé wa tó bá jẹ́ sí wípé manhaj ò tí ì yé ni tó bá yẹ pé àwọn wọ̀nyí lọ́fẹ́ sọ̀rọ̀ yìí manhaj fún wa ni wàlláhì ìgbẹ́ni ó kó wa lọ. صح ولا لا ṣùgbọ́n nǹkan tọ́lọ́wọ́ bá níkẹ́lá fi sàánú ni pé la yazalu ta'ifatu min ummati zahirina ala al-haq ọlọ́wọ́ bá níkẹ́lá ní bínú sáyé kò ní bínú sáyé kọ́mọ́ máa fẹ́ ku àwọn tí wọ́n máa hàn lólòdodo tó yẹ kí pé gbogbo ẹnikẹ́ni tí bá fẹ́ òdodo ọlọ́wọ́ bá níkẹ́lá mọ̀ sí wọ́n mọ̀nà ìgbà tọ́lọ́wọ́ bá níkẹ́lá mọ̀ kó òdodo la nífẹ̀ẹ́ òdodo la fẹ́ ẹ́ walladhina jahadu fina lanahdiyannahum subulana gbogbo ẹnikẹ́ni tó bá ti lè gbìyànjú pé òun fẹ́ wáyé ìmọ̀nà lọ́sọ́dọ̀ ọlọ́run ba ọlọ́run ba láti wọ́n mọ̀nà á fi wọ́n mọ ojú ọ̀nà àwa ọlọ́run ba nàná àdìyẹ náhú tóbi lánàá. so ìtànàbì sọlọ́ sọ́dà ń sọ fún wa nìyẹn ẹ má kí wọ́n tú hadith fún yín pé à olórí mùsùlùmí lànàbì ń bá wí báyìí kì í ṣe olórí tó jẹ́ kèfèrí ẹ sọ fún wọn wípé bó lànàbì náà ṣe lò pẹ̀lú àwọn olórí tó jẹ́ kèfèrí ní àsìkò tiẹ̀ kò yí báyìí nìyí kódà débi pé wọ́n fara ni wọ́n débi pé ànábì ní ibi tí ìnira yìí dé ẹ̀yìn yìí ní hijira lákọ̀ọ́kọ́ ẹ sá lọ sí habasha ní àsìkò tó sá lọ sí habasha yìí rèé olórí kèfèrí náà lọ́ba nàìjíríà náà kèfèrí ni síbi nàìjíríà padà gba ìsìláàmù ni àbí kí ni wọ́n ṣe ń gbà sáńdé náà sáńdé sáńdé nàìjíríà sí manhaj sálàfù clear bàjẹ́ gbogbo bó ṣe ń pa àwọn sọ̀hábà tó níṣẹ́ bí anabi jánàbí sọ sọ́bùrọ̀ sọ́bùrọ̀ ni àhàlẹ̀ yá sí ẹ máa ṣe sùúrù o ẹ̀yà ara ṣé wọ́n ti ọlọ́run mọ̀jẹ̀ tí wọ́n bá débi fún ọmọ pa àwa síbí yàyẹn la àfẹ́ jẹ́ ká fi rò pé ká máa ṣàìsọ́ àbí ìyà ń jẹ́ àwọn mùsùlùmí púpọ̀ ń àwọn mùsùlùmí wọn àti báwọn lọ́gọ́ sí ìjọba burúkú tí wọ́n ń ṣe lásìkò yẹn àbí wọ́n já dúró sí wọn wọ́n wá ń pèpè wọ́n ń pèpè wọ́n ń pèpè tọ́lọ́mọba àlejò padà sí kíni tọ́lọ́mọba àlejò padà sánú wọn tó fi mà sánú àwọn. tọ́lọ́ fi gbà wọ́n láyè tọ́lọ́ fi fẹsẹ̀ wọn rinlẹ̀ ẹsẹ̀ yẹn lé ní nínú hadith fáwọn wà hadith mi again باب الأمر بالصبر عند ظلم عند ظلم الولاة واستئثارهم باب الامر بالصبر عند ظلم الولاة واستئثاره لانه كتاب الاماره من صحيح مسلم التي حديث لنا باب تنصفوا نقا الامر بالصبر يقال لا شيء يولي يرى تنصفوا نقا يقال لا شيء كما سيسورو عند ظلم الولاة نقا سيا ولا سيبان سيا بوتيفوا كاش سورو كنوا كاش سورو كفرادا wọ́n ti sáàrìhìn nígbà tí wọ́n bá ń sara wọn lẹ́sà níbi tó yẹ pé gbogbo òlu lọ́jọ́ ní ìtọ́ yẹ ká gbé fún wa wọ́n wá ń gbé fáwọn wọ́n wá ń gbé fára wọn nìkan wọ́n wá ń gbé fún àwọn mọ̀lẹ́bí àtàwọn ọmọ wọn nìkan ìsẹ́ọ̀ nígbà tí wọ́n sara wọn lẹ́sà lórí ìtọ́ yẹ ká ṣe gbogbo òlu ẹ̀rí mi gbọ́ yé gbogbo owó tó yẹ kí wọ́n fi túlù ṣe wọn kò jẹ ìsẹ́ọ̀ nìyẹn gbogbo alájọ ní àwọn nìkan ṣe kíni wọ́n pa amádọ̀ kí lànà mi ní ká ṣe pẹ̀lú kí lànà mi ní ká ṣe ká ṣe sùúrù nígbà tí nǹkan bá ń ṣẹlẹ̀ kálọ̀wọ̀ hadith one thousand eight hundred and forty five nínú sahihu muslim hadith yìí rèé látọ̀dọ̀ usaid bin hudayr olótiwa anna rajulan min al-ansar usaid bin hudayr ó ní ọkùnrin kan ó ní dájúdájú ọkùnrin kan nínú àwọn ansar khala bi rasulillahi sallallahu alaihi wa sallam ó mú ànábì lọ sí kọ̀rọ̀ báyìí lóhun ka ànábì kan ó ní dájúdájú ọkùnrin kan náà wọn à ń sọ kọ́lá bí rasulillahi sallallahu alaihi wasallam ó pa tófo pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lóhun nìkan ànábì kan. bàkọ́ọ̀lù ọwọ́ sọ fún ànábì sallallahu alaihi wasallam pé allah tasta'milani kama sta'malta fulanan ànábì tó ní fi èmi náà jẹ aláṣẹ ìlú kan bó ṣe jẹ lágbájá jẹ aláṣẹ yìí àyè náà lè ṣe ìjọba لا تستعملني كما كما استعملت فلانا ọ̀wá ní ti èmi náà ṣe kó lo èmi náà gẹ́gẹ́ bí gómìnà ìlú kan tó ṣe ti fún lágbájá fàkọ́ sílẹ̀ anábì sọ anábì ní innakum satalqawna ba'di asaratan anábì lẹ́yìn tí n bá kú tán ẹ padà pàdé àwọn olórí tó sí wípé gbogbo ń tọ́jẹ́ ti lù àwọn nìkan náà mọ̀ dàlù ẹ padà pàdé asarọ̀ lẹ́yìn tí n bá kú tán fasbiru alẹ́bi ní ẹ ṣe sùúrù ni o kí ló alẹ́bi ní ká ṣe jàmáà ha tí àwọn ìjọba tó bá mọ iṣẹ́ ń pè ní sàlàfíà ni wàláì wọn bá mọ̀ pé àwọn tó wà àwọn àwọn tẹ́rìn ìlànà sàlàfíà ni wọ́n dáa jù ní pèpè àwọn ni wọ́n dáa jù ní pèpè eléyìí làwọn tó ń kà sí arin pé wọ́n ní ọmọ ṣe sùúrù wọ́n ní ká mọ̀ rà á nǹkan àrùn lùmú nǹkan àrùn kọ́ kẹ́kọ̀ọ́ sí nkáàrù ní múnkàrù náà sì máa ni a bèèrè wípé nkáàrù ní múnkàrù yẹn ta ló júwèé rẹ̀ fún wa ìwọ́n dáàmà tí kẹ bá sọ ọlọ́wà tànẹ́bì sallallahu alaihi wasallam ọlọ́wà tànẹ́bì yẹn náà ni ó wà kọ́ wa báyìí ṣe nkáàrù ní múnkàrù títí pàmò sí fúnra wa pẹ̀lú làákàyè wa. anábì ní innakum satalqawna ba'di atharatan fasbiru ni ìgbà mẹ́rin labẹ́ ní sùúrù gà ó ní ẹ̀wọ́n á ní ká máa ṣe sùúrù ká máa ṣe sùúrù ìgbà wo láwọn ṣe sùúrù dà ìgbà àgbà ṣe sùúrù dà làwọn ẹbí sọ yìí haska talqawni ala alhawl kẹ́mi wá pàdé mi láti kìyàmà ni o sùúrù ẹ̀ ṣe kẹ́fi kú ni haska talqawni ala alhawl ẹ wọ́n ní ẹ̀ kìíní kankan kan wọ́n ní àmọ̀ ṣe sùúrù àmọ̀ pèpè ìgbà wo láwọn àgbàjọba ta ń bẹ̀ ọ́ máa rìn bánabi ṣe rìn máa tọ́ bó ṣe tọ́ ṣe sùúrù máa ṣe dára rẹ lọ iṣẹ́ tọ́lọ́wọ́ bá nìyẹn iṣẹ́ tiẹ̀ ni kó mójútó fọlọ́wọ́ bá lẹ̀ pẹ̀lú iṣẹ́ tiẹ̀ ṣé wọ́n lè fẹ́ nìkan mọ̀ nani. إنك لن تهدي من أحببت ولكن الله يهدي من يشاء إلى نبي ولفن ترى ومن ولو بلان فهو يمننا ẹ máa ṣàlàyé ní ti bẹ́yìn ṣe ríre bó ti yẹ kó ríre bánàbí ṣe ń ṣe nìyẹn ọlọ́run bá nìkan láti ṣe kí ni ó dẹ̀ ń fọwọ́ yẹn mọ́nà a máa ṣàlàyé lọ́nà táwọn yóò fi gbọ́ yé a máa ṣàlàyé ní ṣàlàyé pé àwọn ìlú táwọn yẹn lè gbọ́ yé lọ́nà tó fi gbọ́ yé tó bá gbọ́ yé yẹn ká má gbọ́ yé ọwọ́ ọlọ́run bá nìyẹn wà. ولعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إلى ندعو كوكا نبالا ربي أبيت أبيت أبيت ọba ní òun hara ẹlẹ́mọ̀ tí ọba nígbàgbọ́ sí alukóra ta sọ kalẹ̀ fọ pé ṣé má hara ẹlẹ́mọ̀ ṣàlàyé ni tiẹ̀ kí ni wàhálà. na ọlọ́run bó sànú ra o. nígbà náà bí sọlọ́ sọlá sọ yẹn pé ìgbà wo nítorí pé wọ́n máa bí yín léèrè pé ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù dígbà wo ẹ sọ fún yín pé ànábì ni hatta talqawni ala al-hawd tẹ́bi wá pàdé mi níbi àbàtà èmi ànábì sallallahu alaihi wasallam òdì méjì àti ń bọ̀ o ẹ tó lọ sí hadith one thousand seven hundred and nine báàbù wujubi ta'ati al-umara nínú kìtàbù kìtàbù ìmọ̀rọ̀ náà nínú sahih muslim báàbù wujubi ta'ati al-umara fi ghayri ma'siyah ẹ máa wo báàbù tó ń sọ fún wa wípé ọ̀ràn yẹn ní ká máa tẹ̀lé àwọn aláṣẹ fi ghayri ma'siyah níbi ìtì ìbá ti ṣe ẹ̀ṣẹ̀ ajẹ́pẹ́ tí àwọn aláṣẹ bá pa wá láṣẹ ẹ̀ṣẹ̀ pé ká máa ṣe mùsọ́hárọ̀ a ní tẹ̀lé wọn bẹ́ẹ̀ àwọn náà rẹ ní ká máa ṣe á nígbà tó ní ká máa ṣe yẹn ṣé ṣẹ̀rí àwa faramọ́ tí ọba ti faramọ́ a ní tẹ̀lé wọn tókè báàbù wùjú ni tó àti ìmọ̀rọ̀ fi ghayri ma'siyati báàbù yìí sọ fún wa pé ọ̀ràn yẹn ni ìwọlé ọ̀rọ̀ وتحريمها في المعصية àti báàbù tó ń sọ fún wa pé ọ̀ràn yẹn ní ká tẹ̀ láwọn aláṣẹ níbi ẹ̀ṣẹ̀ báàbù yìí sọ fún wa pé ọ̀ràn yẹn ní ká máa tẹ̀ láwọn aláṣẹ níbi tí ìbá ti ṣẹ̀ṣẹ̀ èèwọ̀ sì ni ìṣẹ̀lẹ̀ èèwọ̀ wọ́n ṣẹlẹ̀ wọ̀ fún wa ká tẹ̀lé wọn níbi ẹ̀ṣẹ̀ hadith one thousand seven hundred and nine àrí hadith yìí rèé ah, látọ̀dọ̀ Ibadah ibn al-Walid ibn ni عن أبيه عن جده لا ترى بابارة لا ترى بابارة قال قال أصيب بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة أواصل بيا فوق النبي صلى الله عليه وسلم أكبر دين pẹ̀lú ànábì lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam àṣebéyà àgbà àdéhùn pẹ̀lú lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam alàsámi ìwà fọ́à lórí wípé agbé àdéhùn pé àmọ̀ gbọ́ sí àwọn olórí wa lẹ́nu á sì máa tẹ̀lé wọn tí ẹ bá lè lè ṣe béyà pẹ̀lú ànábì sọlọ láwùjọ àmì yẹn gbọdọ̀ tú béyà yẹn láyé béyà tí àwọn gbà yìí làwọn náà gbà lọ́wọ́ ànábì sọlọ láwùjọ sọlọ àgbà bá gbà. بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة àgbé àdéhùn pẹ̀lú ànábì sọlọ láwùsọlá wípé a máa gbọ́rọ̀ káwọn olórí wa lẹ́nu á dẹ̀ máa tẹ̀lé wọn. fìlẹ̀ ẹ́sìrì wà yúsìrì ìgbà tó bá ń fara ni wá a ma gbọ́ wọn lẹ́nu a máa wọn. ẹ dákun kọ̀ǹdíṣẹ̀ wo wá ni wọ́n fẹ́ sọ pé olórí wà lónìí tí o ti kó sábẹ́ filẹ̀ ń siri wà ní ìsírí. mo rò pé ń gbọ́ pé wúyé báyìí náà tó ń yé dáadáa ọlọ́run jù kó yé àwọn èèyàn fẹ́ ga manhajuru wọn àwọn òsì kan ga manhajuru abẹ́lẹ́ òun bá kọ́ lóun kọ́ máa lò wá ní abẹ́lọ́ba kọ́lọ̀ kó lò wá ní sábàbí dáadáa fáwọn tó fẹ́ da mọ́nájú orí yìí náà kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n lè gbọ́ ọlọ́run má jẹ́ ká wo bá a ṣe kéré sí wọn tó ọlọ́run má jẹ́ ká ríra wọn pé à irú ọ̀rọ̀ ta ni wọ́n bá wa sọ̀rọ̀ yẹn kí ni pálí ẹ̀ náà pálí tí à ń ta ìyálàyà pálí pálí Sahih Muslim pálí tí àgbàlagbà pálí ilẹ̀ ṣe màfà yìí ìyálàjà pálí kò lè lè tanka fún wa yìí tákàdá tanka fún wa yìí tákàdá tí kìí ṣe yẹyẹ tákàdá ni àbí ẹ̀kọ́ ni ọlọ́run ọba kó dákun kó jẹ́ kí wọ́n lè rí wa gbọ́yé torí pé kán rí wa gbọ́yé yẹn rèé òun ló pè wọn òun ló pè àwa náà wàlá òun ló dẹ̀ pè gbogbo àdúgbò màlá papọ̀ àbí sọ́run yóò sàǹfààní tó pọ̀ torí wípé kí gbogbo èèyàn kí wọ́n já òun náà ní ìsinmi àwọn ẹni re kí àwọn èèyàn kan ya pò kí rè àìní sinmi náà ní fúnkẹ́ ni o fáwọn ẹni re wa ja'alna ba'dakum li ba'din fitna atasbirun fil usri wal yusri a máa gbọ́ta àwọn olórí a sì máa tẹ̀ láti àwọn nígbà tí ara bá ní wá ni àti bàtà ara bá dẹ̀ wá wàlmánṣàpì wàlmẹ́kọ̀rọ̀ nígbà tí ara wa bá jáfáfá tí wọ́n ṣe tó mú orí wa wú àti bàtà ṣe tó bí wa nínú gbogbo ẹ̀ láàmà tẹ̀lé wọn kéde pé tó bá ti ń fún wa nìkan tán ṣe dáadáa láàmà tẹ̀lé wọn tán àbá ti ṣe dáadáa máa yàrí mọ́ wọn lọ́wọ́ kéṣe báyìí fìlmánṣàpì wàlmánṣàpì wàlmẹ́kọ̀rọ̀ wàhálà asàrọ̀tìn àlẹ́yìnà kódà tí wọ́n bá ń tara wọn lẹ́sà léra wa lórí lórí ntọ́tọ́ sí gbogbo wa wọ́n ń fa mọ́dọ̀ nìkan wàhálà àṣàrọ́tì ní àlejò wọn à fún wa lẹ́tọ̀ọ́ wa kàkà bẹ́ẹ̀ rèé wọ́n fa gbogbo ẹ̀tọ́ wa mọ́dọ̀ ni a máa tẹ̀lé wọn náà ni wàhálà allah nunazi al-amru ahla a sì ní máa ṣe fáǹfà pẹ̀lú wọn pa fẹ́ gbàjọba lọ́wọ́ wọn wàhálà wàhálà a sì gbé àdéhùn pẹ̀lú ànábì wípé allah nunazi al-amra ahla pé a ní gbàjọba lọ́wọ́ àwọn aláṣẹ wa ala an naqula bil haqqi aynama kunna a sì gbé àdéhùn pẹ̀lú ànábì pé òdodo la sọ ní gbogbo gidi tá wà àdéhùn tá pẹ̀lú ànábì ni a máa sọ òdodo ní o gbogbo gidi tá a bá wà la nakhafu fillahi lawmata a ní bẹ̀rù ẹnìkan kan pé ẹnìkan ó bu wa nípa ìjí sí ọlọ́run bá a níbẹ̀rù ìbú aburú nìkan àwọn ọmọ sòdodo fáwọn èèyàn ni kò di mẹ́ta ọmọ yóò bùnmi lásìkò díẹ̀ sí fa tó ń pa pẹ́ká tó bẹ̀rẹ̀ náà lálẹ́ yìí ó tó bọ̀ mẹ́sì mo tọrọ náà ni. hadith one thousand eight hundred and thirty nine nínú kitabu imara sahih muslim náà bákan náà báàbù wujudi ta'ati umara fi ghairi ma'siyati wa tahrimiha fi ma'siyah báàbù sí akàtàwọn náà lábẹ́rẹ́ látó fi rélé náà hadithu yìí kí ló sọ hadithu ibnu umar ni hadithu ta ni o hadithu ibnu umar hadithu ibnu umar hadithu abdullahi ọmọ umar ni ani nabi sallallahu alaihi wa sallam annahu qol látọ̀dọ̀ nabi sallallahu alaihi wa sallam ipa nabi sọ wípé ala al-mar'i al-muslimi ó jọra yẹn lórí ọmọ mùsùlùmí as-sam'u wa at-ta'a kọ́ máa gbọ́rọ̀ sáwọn olórí lẹ́nu ó sì máa tẹ̀ láti ẹ̀wọ̀n kí lọ́jọ́ ọ̀rọ̀ yẹn lé lórí jama'a as-sam'u wa at-ta'ati fíìmà àhábà wà káríhà lórí tí wọ́n ṣe fún tó nífẹ̀ẹ́ ni àṣetá ń ṣe fún tó kórìíra. àníjọba tún ṣe tó bí inú sẹ́ ẹ tún máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu ẹ máa tẹ̀lé wọn náà ni bí táwọn olórí ṣe rí nìyẹn. àní wọ́n ṣe tó bí inú sẹ́ fíìmà àhábà wà káríhà ilà àyùmọ̀ ilà àyùmọ̀ rọ́ bìmọ̀ àti àtẹ̀ àyàfi tẹ́ bá tẹ́ bá pa á láṣẹ kó sábà yọ̀ǹda kókó ṣe protest nìkan ni ò ní ṣe protest ni ò ní ṣe demonstration illa an yu'mara bi ma'siyati fa in umira bi ma'siya sábà ti lè pálásẹ̀ ìṣẹ́lẹ̀ ọba fala sam'a wala ta'a kò ní gbọ́ ti wọn níbi bẹ̀yẹ kò sì ní tẹ̀lé wọn kékeré kò ní gbọ́ ti wọn rárá mọ́ yányá fala sam'a wala ta'a kò ní gbọ́ ti wọn níbi àṣẹ ẹ̀ṣẹ̀ tó ń pa yẹn kò sì ní tẹ̀lé torí pé la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq ẹ gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀dá kàkàkà tẹ̀ ti ya pa ọba tó dẹ̀dá la ta'ata li makhluqin nẹ́tírọ̀ náà nìyẹn ẹ fi siyati an-nafs níbi tá bá gbé nẹ́tírọ̀ wá níbi tá ti sọ̀rọ̀ nẹ́fíù kẹ́rí pé gbogbo bá ṣe òkèdà yẹn tó aláṣẹ ni o bàbá ni o ìyá ni o gbogbo bá ṣe òkó tó ń ẹ̀dá ọ̀ gbọ́dọ̀ tẹ̀lé kó fi tẹ̀ ọlọ́run bàbá dẹ́dà. kodi imaamu mo ninu hadis ẹjẹ tó mú díẹ باب الامر باب الامر بلزوم الجماعه عند ظهور الفتن وتحذير وتحذير الدعاة الى الكفر. باب الامر بلزوم الجماعه عند ظهور الفتن وتحذير الدعاة الى الكفر. باب من المكوكا لك مكا حديث كلا إلينا ولكن تي سيلا او جوري لتي وكاليكا من كاره من اميره حديث عبد الله بن عباس ناني من كاره من اميره شيئا فيصبر عليه فانه ليس احد من فانه ليس احد من الناس خرج من السلطان شبرا فمات عليه الا مات ميته جاهليه روايه امين الي سبا يريد سبا يريد نعم ẹlọtí ni bábùl amúrí bìdùdúrì jama'ati ìdá zuhuri fitan wa tahdhiri du'ati ilal kufri bákan náà hadith one thousand eight hundred and forty seven hadith yìí hadith udayfa hadith hadith udayfata ibn al-yaman òun ni hadith yìí hadith udayfata ibn al-yaman òun ni hadith yìí. qultu ya rasulallah ó ní mo sọ pé ìròjì sí ọlọ́wọ́ bá inna kunna bisharrin. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú kọ́lọ̀ tó gbé ọdìdé won dide tó gbé ọdìdé ó jíṣẹ́ inú te fàjá aláwùdí kọ́ìrì ọlọ́run bá wá mú oore wá fún wa mu ori wa dídé eré irin aneri sallallahu alaihi àti gbé ọdìdé ló jíṣẹ́ fanahnu fihi àti wọ́n wà mú oore báyìí fahal min wara'i hadha al-khayri sharrun fahal min wara'i hadha al-khayri sharrun ǹjẹ́ lẹ́yìn oore yìí tí aburú ń bẹ lẹ́yìn rẹ̀ bí sáburú wà lẹ́yìn oore yìí bí kọ́ọ̀lá na'am anábì ní bẹ́ẹ̀ ni aburú wà lẹ́yìn rẹ̀ qultu olóòtú wọn sọ pé hal wara'a dhalika sharr khayru ǹjẹ́ lẹ́yìn aburú yẹn tó wá rè é ṣé oore mi ó tó wá kọ́ọ̀lá na'am anábì ní bẹ́ẹ̀ ni qultu fa hal wara'a dhalika al-khayr lẹ́yìn oore yẹn sáburú tó wá èjẹ́ yìí kọ́ọ̀lẹ̀ náà anábì ní bẹ́ẹ̀ ni kóòtù kéyì ó ní wà ní bóòlù yóò ṣe rí gbà yẹn ẹni pé aburú ti lọ bí ọ̀rọ̀ yìí ti lọ bí ìpele ẹlẹ́kẹrin báyẹn olúwa ní báwo yóò ṣe rí gbà yẹn kọ́ọ̀lẹ̀ anábì sọ pé sayakulu báàdì àìmà àwọn aláṣẹ kan yóò wà lẹ́yìn mi anábì sallallahu alaihi wasallam sayakulu báàdì àìmà lẹ́yìn mi àwọn àìmà kan wà àwọn aláṣẹ kan wà la yahtajuna bihudaya لا يهتدون لا يهتدون كيف بتشديد الدال بوسي عليك يا حسيني لا يهتدون بهدايا واني ما في من يا نبي منا واني ما جكني واني ما تلمنا يا نبي صلى الله عليه وسلم من يا النبي قالوا في سمنا لا يهتدون بهدايا ولا ولا يستنون ولا يستنون ولا يستنون بسنتي wọn à sì ní máa tẹ̀lé súnlẹ̀ ní ànábì wala yastannuna bi sunnati wọn à sì ní máa tẹ̀lé súnlẹ̀ ní ànábì wa sayakunu fihim rijalun àwọn ọkùnrin kan àwọn èèyàn kan wà wà láàrin àwọn olóríta wí ẹ wo bá nàbí ṣe ròyìn wọn àwọn èèyàn kan wà wà ní àwọn olóríta wí kùlùbùhùm kùlùbù shayatin fi jùsùmánì ins wọn ẹ̀mí èsù ni máa kárì lára bọ́dí èèyàn bọ́dí èèyàn ni wọ́n máa gbé káàkiri ṣùgbọ́n ẹ̀mí èsì ló wà lára bọ́dí yẹn ẹ̀wọ̀n bá níbi ṣe ròyìn wọn bọ́jẹ burú tó kọ́ọ̀lá kùlùtù òzébà wa sọ pé mo sọ pé kéfà àṣìjà ìyá Rasulullah báwo ni màá ṣe wá ṣe nígbà tí lásìkò yẹn bá bá mi lásìkò tí àwọn olórí tọ̀bá tẹ̀lé tọ̀bá fi ìlànà mi ànábì mànàmá àwọ̀ èèyàn ni ara èèyàn ni wọ́n máa gbé kàkiri ṣùgbọ́n ẹ̀mí ṣe ìtọ́ni lọ́wà nínú wọn bó ní kí n jẹ ṣe nígbà tí olórí bá burú tó báyìí kífà asnà ya Rasulullah in adraktu dhalika nígbà tí mo bá bá àsìkò yìí láyé kí ni kí n ṣe kọ́ọ̀ lànà sọ pé tasma'u wa tuti'u lil amir máa gbọ́rọ̀ sí olórí lẹ́nu kó o sì máa tẹ̀lé wọn bá ẹ̀rí mi gbọ́ yẹ o máa ṣe kíni jẹ̀mọ́ kó o sì máa ṣe kíni sọ̀rọ̀ káwọn olórin ṣe òbúrú jù báyìí lọ àbí wà ń gbọ́rọ̀ bá zọ́hárọ̀ àrẹ́bì ní kódà tó máa fi ìyà jẹ́ ọ́ wà ń gbọ́rọ̀ bá zọ́hárọ̀ kí ṣe kí wọ́n burú nìkan wọ́n ya ètù nìkan kódà máa tẹ̀lé wọn kódà kọjá sí pé wọ́n tẹ ẹ̀yìn wọ́n tẹ ọ lẹ́yìn bàbá yìí wọ́n ń dá tẹ̀rí àyà fún ọ wọ́n ń dá bàtà lè yà sí ọ lára máa tẹ̀lé wọn. ṣé fún ìwé lè ṣe láì ṣe wọ́n tó ń nà wá ẹ tó ní ká má yàrí fẹ́ ń nà wá bá. kódà nẹ́bí bá débi wípé inú hadith padà ká àlẹ́bí ní kódà sábà ń gba dúkìá rẹ̀ wọ́n gba ilé rẹ̀ níkàbòsí ilé rẹ̀ ni wọ́n sì gbẹ́sẹ̀ lé wọ́n gba mọ́tò rẹ̀ wọ́n gbẹ́sẹ̀ lé oko òwò rẹ wọ́n gbẹ́sẹ̀lé ètò ìtọ́jú ayẹta fún ọ wọ́n tí ráwò ní fún ọ wà láyà lẹ́bí ló tó gbọ́dọ̀ máa tẹ̀lé wọn náà ni ó gbọ́dọ̀ ṣe protest ó gbọ́dọ̀ ṣe kíni wàlọ́ ìmọ̀nà àti sára fún clear àwọn àfẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀nu ló kù wàlọ́ ẹ̀dọ́ fẹ́ sọ̀rọ̀ ẹ̀nu ó nìkan ló kù mọ̀nà àti sára fún clear bàjẹ́ tí bá ní ìsìlá ń kà fúnra wa yìí àbẹ́bí ní tẹ́sùmá ìwà tó fẹ́rẹ̀ ní àmì wàyí bọ́rọ̀ bá zọ́ọ̀rọ̀ wà á kọ́ ọ̀dà máa làkà àbẹ́bí ní kódà ká gba owó rẹ lọ́wọ́ rẹ dúkìá rẹ wọ́n gbà kéṣe owó nìkan ni yóò sọ̀rọ̀ máàlì gbogbo dúkìá tó yẹ lè fi tó lè wúlò fún yà gbogbo ẹ̀ lẹ́gbà wọ́n gbà wà á arábìnrin fásumá máa gbọ́ kó sì máa tẹ̀lé wọn ní o ẹ ò bá rẹ̀ bí wọ́n ròyìn wọn náà wọn à ní máa tẹ̀lé wọn à ní máa filànà lẹ́bi tì mánà ẹ́ wọn à ní máa tẹ̀lé súnà lẹ́bi sallallahu alaihi wasallam yóò tún wá bẹ́ẹ̀nu wọn àwọn tó jẹ́ sí pé èèyàn bí èsù ni wọn wọn ó gbé bá ní èèyàn wọn ó sì gbé ọkọ̀ èsù bá ní èèyàn ni ó wà lára wọn àmọ́ kéèsù ní ń bẹ nínú wọn àwa náà ti mọ irú wọn àbí ní tẹ́lómi ń dẹ́wò láti dépò olórí àbí ọ̀kọ́ ni ẹlòmí ti kú olé èèyàn o ẹ̀kà rí bọ́dí èèyàn ni ọkẹ̀ èsì ní mẹ́lá rẹ̀ lómi arẹ́bìnrin gbogbo bá ṣe nǹkan burú tó yìí rèé máa gbọ́ o máa tẹ̀lé o arẹ́bìnrin kódà fún apààyàn òtù kódà kan tó máa lù ọ́ lórí táwọn wọ́n tó ń lù ọ́ kún wọ́n tó ń lù ọ́ kún wọ́n tó ń gba dúkìá rẹ̀ kún kí ló ṣe jẹ́ náà gbọ́kọ̀ máa tẹ̀lé wọn ni anẹ́bì ọ̀dọ́ bẹ́ẹ̀ kó ṣe kí ni anẹ́bì ò ní kó ṣe protest o anẹ́bì ò ní ṣe ìwọ́de o kí lára bí ní kó ṣe gbogbo eléyìí ò tó lẹ́rìí pé protest ò sí mẹ́sẹ̀ wa eléyìí ò tí tó báyìí kí pé protest ò sínú pẹ̀lẹ́ sí wa kí ni wọ́n fẹ́ ṣe tó lè burú jù báyìí lọ kí ni wọ́n ń ṣe tó burú jù báyìí lọ kí ni wọ́n ti ń ṣe tó burú jù báyìí lọ àbẹ́ẹ̀kọ́ ni wọ́n ti rò pé bóyá wọ́n ti ìbàdé bíi pé ká máa gba dúkìá wa gan o àti dúkìá wa táwa gbẹ́ bá táwa jẹ́ pé àwa gbẹ́ fẹ́ yẹn ìjọba jẹ ká lọ kọ́lé sórí ilẹ̀ ìjọba èyí ò ní wọ́n ń gbà kéde dúkìá rẹ̀ wọ́n gẹ́gẹ́ ti ilẹ̀ rẹ̀ tó o fẹ́ kọ́lé sí gẹ́tẹ́lẹ̀ rẹ̀ ká gbalé rẹ̀ tẹ́lẹ̀ yẹn. <laughs> ọ̀sẹ̀ ìjàre wọ́n ní kì í lọ bí ó ṣe wọn ọlọ́run ti ọ̀dà fún ọ. nínú tá a padà kà fún àwọn fàtàwà ni pé kódà síráìkì nínú tí ọ̀dà ni ẹ̀yẹ́ ti mọ̀ ṣẹ́rí inú láti tọ́lá bùkẹ́ ẹ̀bá làbí sọ pé tó ní gbogbo eléyìí rẹ̀ yìí tó jẹ́ kí mọ́nà àjọ àwọn èèyàn wà lùsí mú wà àwọn èèyàn lórí nìyẹn pé wọ́n tó ní síláìtì ọ̀dá àwọn kan wá lọ dá kódà àwọn ní ẹ̀sìn ní kẹ́yàn máa síláìtì ẹ̀ wá níwọ̀n nígbọ́ tiwọn ṣé ìrọ̀bá òun jẹ́ ìjọba kí náà láìkì tiwọn àdàsẹ́lẹ̀ àwọn wa ní kọ̀dá ẹ wá ní wọ́n gbọ́ wà sí tiwa àwọn kan sì ní ọ̀dà kódà ẹ jáde kẹrọ demonstrate ẹ inú sọ pé mọ́nà àti ẹni mọ́nà àjàwà nìkan ẹ̀rù sí mú un ló bẹ́là káyàwó èèyàn mú mọ́nà àti pé fún kálukú lẹ̀kọ́ ọmọ ṣe tó wù ẹ tó wá máa ṣe protest ẹ tó yìí tó fẹ́ òun tí ò tó dá wọn tó fàyè rẹ̀ gbà yín ẹ tó wá fún kálukú lẹ̀kọ́ ọmọ ṣe rádàrà nínú ẹ̀sìn ẹ ẹ dàgbò irú mọ́nà àti yẹ ṣé kì í báyìí lára mu pé ẹ fún kálukú lẹ̀ náà ìwọ wàhálà gan ẹ sì máa criticize àwọn èèyàn máa discriminate ẹ máa condemn ẹ bá wọn ẹlẹ́ẹ̀kan ṣe tó wọ́n mọ́nà ájú ìwádìí ní jẹba wọn lè sàárà nù fíma tafakna àléyí wàyà àdúrú bá àdúrú bá àgbọn fíma tàlàfínà sí ẹ sì mọ́sọ̀ pẹ́ni kan ọ̀dá ló sọ híhú wà lánà járe ẹ mọ́sọ̀ pẹ́ni kan ọ̀dá mọ́nà ájú yẹn ẹ dẹ́kun ọba tọ̀ bí àwọn èèyàn mọ́ àbí ọba tọ̀ bí àwọn èèyàn ẹ sì máa da fẹ́lẹ̀ tíjọba bá ti sanwó sí òṣìṣẹ́ wo ni ó gbọ́ ẹ̀sìn ìlọ́pẹ́ mọ́ṣá aláyẹ̀ ṣe lẹ́yìn lórí ara ẹ̀sìn tó ní àdásẹ́ àwọn kan náà máa dásẹ́ rẹ̀ ìsọkúsọ òun náà sọ wọn làbá kan bẹ ní ìsábó láì lọ́wọ́ ní ká máa dásẹ́ lẹ̀ <laughs> wọ́n jùlọ àwọn kan tó ní ká máa dásẹ́ lẹ̀ pé kódà ọ̀ dánú ẹ̀sìn ẹ bá rò pé òun lọ́tẹ̀ láyà fẹ́ ní tọ́lọ́ bá fẹ́ fọ̀nà mà nìkan ló tẹ̀lé ìtawà wí. ayé ń bọ̀ wá o à ń ṣe protest à ń dásẹ́ lẹ̀ sínú lànà téèyàn fi ń bá olórí lò rárá ìgbó olórí lẹ́nu ni ìṣe kéde jẹ́mọ́ gbó olórí lẹ́nu ni tayo alagbaani ẹẹ dawud lọ́nà mi létí rẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ ní bá ti ń kàwé ẹ̀rí rẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí kóòrò àwọn àbá náà wà fún yín báyìí lórí mọ́sálà yìí gan tí kìí ṣe pé àlọ́mà àlọ́mà lórí mọ́sálà yìí gan wọ́n bi àwọn olùmọ̀léèrè lórí ẹ̀ lẹ́nu tó máa wí ikú ìfọwọ́ ní báyìí làwọn bá tún lọ bí kẹ́ mọ́ lọ́wọ́ àti irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run mẹ́jẹ kí n rí láyé kí máa wá pè pé àwọn èèyàn lọ síbi pé kí wọ́n máa lọ síbi wá síbi pé wọ́n ti sọnù ọlọ́run mẹ́jọ yìí láyé kí ni máa ń wá tó bá wọn kìí bá nídìí tí ìgbà máa sọ pé káwọn èèyàn máa lọ síbẹ̀ láyé láyé àláyé láyé o ìlè sọ bẹ́ẹ̀ láyé ìlè sọ bẹ́ẹ̀ ni o ìlè sọ bẹ́ẹ̀ ni o ìlè sọ bẹ́ẹ̀ ni o kí ìwà láì lè sọ títí tó fi padà ó ṣeun àgbà yẹn náà ti fọwọ́ títí tó fi padà nítorí wọ́n níbi tí níbi lè sọ bẹ́ẹ̀ èyàn ti parọ́ àti èyàn máa fún mi máa lórí ẹ̀yìn lè sọ jẹ́ tètè ya yarí fún ẹ̀yìn sọ̀rọ̀ mi lè sọ wàláì wàláì lọ́gbọ́n tí mo kàn yìí lè sọ tí tó fi padà yìí lè sọ ni o tí ó sì yíga alhamdulilayi àwọn ti padà lórí àwọn. a ní níbi ìbéèrè àti dáhùn lásán ẹ̀ wá nínú ìlú kúndùn tó lú máa ń béèrè fáwọn yẹn níbi ìbéèrè àti dáhùn lásán ìlú kúndùn tó lú máa ń béèrè wàhálà ìjọba fún nílé àti ìdáhùn yẹn téèyàn bá gbọ́ èyàn sọnù téèyàn bá ní téèyàn tí ọlọ́run bàbá ọba sànù yẹn pẹ̀lú pé èyàn ti wà lórí mẹ́nájì yẹn ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó rẹ́nu dùn wọ́n sì máa làákàyà àwọn èèyàn ti ṣeré gan kí wọ́n ti àgbékalẹ̀ ń bẹ ọ̀nà tó fi wá ní sọnù dà àdúgbò gbogbo nǹkan ń bẹ àgbékalẹ̀ ń bẹ gbogbo nǹkan ń bẹ irinṣẹ́ ń láti pèpè síbi tí ò dá yìí. Naam. Alẹ́ yìí lọ́gbà bẹ́ẹ̀ o. Ẹjẹ́ mẹ́yọ̀ kà sí wa lálẹ́ yìí. Ẹjẹ́ mẹ́yọ̀ kà sí wa lálẹ́ yìí. Fúlà ìfẹ́ yàrá ìmọ̀ mi lọ́wọ́. Ẹjẹ́ mẹ́yọ̀ kà sí wa lálẹ́ yìí. Ẹ akókò ojú àti àṣìǹbẹ́ lọ́la, insha Allah, kọ́lọ̀ wà ní kẹ́kọ́ àti ìbẹ̀lọ́la yẹn a ní ọ̀rọ̀ jáwù sọ́dọ̀ lọ́wọ́ ní títí pa sọ wípé oṣù ọ̀pá bẹ̀lọ́la o a máa ń bẹ̀lọ́ wà bẹ́ẹ̀ kọ́lọ́n kó ti ká máa bẹ̀ títí lọ́la kọ́lọ́n kó ti ká bẹ̀ jù bẹ́ẹ̀ lọ́gàn ọlọ́run ká gùn lẹ́mi dáadáa ká lè rí sí ọlọ́run ọba jẹ́ pẹ́ àpadà sí aburú téèyàn tí sọ pé nǹkan ní ìlókù téèyàn máa ogun jàbàtà dùn jàbàjẹ́ gbogbo òlu ní ọ̀fẹ́ ṣùgbọ́n mo tá ń jà lọ́wọ́ yìí ogun tó le ni wàláyé ogun tó le ni o ogun àwọn abẹnugan lùdù ogun tó le ni o ìlẹ́sà yìí o ojú ni màálù rọ ọ̀bẹ ọ̀dá lọ́rùn àmì jàre. báàbù báàbù fi ta'ati al-umara wa in mana'u al báàbù fi ta'ati al-umara. وإن منعوا وإن منعوا الحقوق وإن منعوا الحقوق كتاب كتاب الإمارة ناني لنا صحيح مسلم ناني بابو وني بابو ولا تجي على بيره باب باب يولي ركري في طاعة الأمراء تنصفوا عن إما تليا وعلى وإن منعوا الحقوق قد كجاكو يا وين فوا وتنجوا àwọn olùmọ̀ orí wọn pé wàláì orí wọn ti yanjú ìmọ̀ àbá kan máa lọ bí ìmọ̀ lọ́mọ múmọ̀ ni nǹkan ti ń bẹ́lẹ̀ àfà ló máa he ìmọ̀ máa sì lò ó ẹ̀rọ àwọn kíló kílíà tó báyìí báàbò ojú pọ̀nà ti ń sọ fún wa ìfọ́ àti ìkùmọ̀rọ̀ pé èèyàn máa ń tẹ̀ láwọn aláṣẹ ni wá in mana olùsòkò kọ̀ kó dé àkọjẹ́ sí àwọn ẹ̀tọ́ wa wọ́n ti ń gbọ̀ wá wọ́n wá mọ́ hadith wa lábẹ́ hadith yìí wọ́n ní sáàlà sálámàtù bun yazid al-ju'fi rasulullahi sallallahu alaihi wasallam sahabi yìí ló béèrè lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam faqal ọba sọ wípé ya nabiyallah yìrẹ anabi ọlọ́ọ̀ba yìí òjíṣẹ́ ọlọ́ọ̀ba أرأيت إن قامت علينا أمراء أرأيت إن قامت علينا أمراء يسألون حقهم anábì wo dákùbá ń gbé yẹ̀wò rí anábì tí àwọn olórí kan bá ju olé wa lọ́rùn tí wọ́n ń béèrè lọ́wọ́ wa ẹ̀tọ́ wọn tó yẹ káwa ṣe fún wọn wọ́n béèrè ẹ̀ lọ́wọ́ wa wọ́n sì ju olé wa lọ́rùn pé àfi ká mẹ́sàn ìwà dandan ni. wọ̀yẹ̀mùnàìúnà àkọ́nà àwọn bá ní titi wa tó yẹ káwa gbà lọ́wọ́ wa àwọn ò ní fún wa àwọn sì gbà lọ́wọ́ wa eléyìí tó jẹ́ kẹ̀tọ́ tàwọn àwọn gba ẹ̀tọ́ tàwọn lọ́wọ́ tiwa àwọn ẹ̀tọ́ tí wá tí ṣe ń bẹ lọ́wọ́ wọn wọ́n láwọn ò ní fún wa tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ ànábì kí ni mo fẹ́ ṣe náà ìbéèrè yìí àwa náà ń bá béèrè rẹ o àwa ni wọ́n ń bá béèrè rẹ o ọlọ́njọ́ da fáwọn sàwábà lẹ́ẹ̀kan sí sàmáta àmórùnà kí ló pa wá láṣẹ tí nìkan báyìí bá ẹ máa wọ àṣetánì ti fẹ́ pa wá o mo rò pé irú tí ń tẹ̀lẹ̀ náà rèé o àbí ànábì ni wọ́n ní fa àárọ̀ bọ̀ àgbò ànábì bá gbórí kúrò lọ́dọ̀ rẹ̀ ànábì gbórí kúrò lọ́dọ̀ rẹ̀ ànábì gbójú kúrò lọ́dọ̀ rẹ̀ fún masa alahu ọdún wa lọ́ba ànábì ànábì ìrọ̀kọ́ ọgbọ́n bẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan dáadáa sá ṣé ṣe bẹ̀rẹ̀ tí mo máa gbórí kúrò mo máa fẹ́ gbọ́ mà ní. fa àárọ̀ bọ̀ àgbò ànábì bá tó gbórí kúrò lẹ́gbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí pé eléyìí ọmọ bá ti bóró nínú fa ànábì tó gbórí kúrò fún masa alahu fi sàníyà ọba tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ànábì lẹ́lẹ́kejì àwọn fi sàníyà àbí lẹ́lẹ́kẹta ó tún bẹ̀rẹ̀ lọ́wọ́ ànábì fàjàgábàhù aláṣà àtìbùkọ́ì aláṣà àtìbùkọ́ì wà fà á fẹ́ à ah, ìwọ mojú ni bọ́ọ̀ bá mojú ọ̀ mara ò ń bèrè bèrè lọ́wọ́ yàn bí ẹ̀mẹ́ta ń gbóni kúrò lọ́dọ̀ rẹ̀ ah, òsì tó múra kankan òsì tó òsì tó wá ń bèrè lọ́wọ́ rẹ̀ lọ. wọ́kọ́ọ̀lù ànábì wa sọ pé ìsìnmáìwú wà á fi ẹ̀wù ẹ̀ máa gbọ́ ntí ń sọ ẹ sì máa tẹ̀lé ẹ gbọ́ sẹ́ni ṣe níṣẹ́ ó dúró lé wa lọ́rùn pé òun ọgbà ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ wa sámú ni títí tí wá sì ní olówó ní fún wa ní kí ni isma'u wa àfihàn ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹ sì máa tẹ̀lé fa ma alayhi ma hummilu ṣe rí ọjọ́ ọ̀ràn yẹn wọn lórí tá a gbé kọ́ wọn lọ́rùn kan ṣe fún yín ọjọ́ ọ̀ràn yẹn tán bá fi ọlọ́run bó bí wọn ìta àṣìgbékọ̀yìn náà lọ́rùn ni pé kẹ́yìn gbọ́ sí wọn lẹ́nu ẹ̀yin ẹ̀sojúṣe sí yín ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú ẹ̀sojúṣe sí wọn ẹ̀rí mi gbọ́ yé sá. ojúṣe sí ìta àgbékẹ́yìn lọ́rùn ni pé ẹ tẹ̀lé wọn ẹ gbọ́ sí wọn a ní títorí pé wọn ò tójúṣe sí wọn káwá ní kẹ́yìn náà má ṣe ojúṣe sí àìbúrò àdì méjì nìyẹn ẹ̀yin ẹ̀sojúṣe sí ẹ̀pà wọn ti fọ́ lọ́wọ́ bá ẹjọ́ kọ́lọ́ọ̀bà lè kí àtòmú hadith ní ìwà tuntun fún ilé ìbáyìí. arábìnrin ẹ máa ẹ fún wọn lẹ́tọ̀ọ́ sí wọn ẹ mú wá bẹ ọlọ́run ọba kẹsàn tí ń ti ń bẹ lọ́wọ́ wọn. dàm kí arábìnrin kan ṣe jàmọ́ kí wọ́n máa gbọ́ kí wọ́n ti máa ṣe kí ni kọ̀mọ̀dé kan ṣe protest tó bá yẹ pé language tán gbọ́ ni kékeré ṣe fẹ́ ẹ ṣe protest náà ṣe máa ń yẹ̀ ń jẹ ni ẹ ṣe protest ẹ ti wọ́n lè mẹ̀rẹ̀ káì ẹ wà bẹ́ẹ̀ nínú jáde lórí lórí mi ṣèbáwọn yúróòpù lóní ká máa ṣe pàtàkì yúróòpù bá jáwá ṣe ìsìlámù ní a máa ṣe ń kọ́. nígbà tí ìjọba bá ní àṣẹ tí ìsìlámù náà sheikh mohbad wá ní ọgàn lẹ́ ìjọba ní ká ṣe ń tọ́tọ́ tó kó òfin tí wọ́n lò ní ká ṣe bẹ̀tẹ́ lọ bí ìjọba lónìí tó mọ́ wọn. wàlá sheikh mohbad wàlá kò dẹ̀ dùn mọ́ wọn tọ̀tọ̀. ẹlẹ́kùnta ni wọ́n fẹ̀ díẹ̀ síta tí wọ́n kó síta bí ọmọ ẹjọ́ mẹ́jọ àbí ọmọ ẹjọ́ méje kápọ̀ ọmọ ẹjọ́ mẹ́jọ sì bí ọmọ ẹjọ́ méje sí ni ó dùn ìjọba wo ni yóò rí pé gbogbo àgbáyé ń wo àwọn èèyàn pé àwọn kan àwọn màálù ń jáde wọ́n ń ṣe ìwọ́de pé ṣe sí ọ̀tẹ́ wọn lọ́rùn sínú ìwọ náà wọ́n nà ó tíwọ náà bá tíwọ náà tọ́ bá tirẹ̀ sí ọ pé àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ wọ́n bá kó wọ́n bá kóra wọn bọ́ta wá ní tó bàbá wa o ibè bí pa wá o bàbá wa o ibè bí pa wá bàbá wa ibè bí pa wá o bàbá wa ibè bí pa wá. <laughs> wọ́n á ní ìrírí pé wọ́n ń gbẹ̀tọ̀ wọn ni káwọn ẹ̀ kí wọ́n kó wọn náà síta báyẹn gbogbo àdúgbò yín ọba ní bàbá wa ní ìdèbí pàwá o bàbá wa ní ìdèbí pàwá káàkóra àwọn kan wá ní àwọn ṣe peaceful protest. gbogbo àwọn nǹkan yìí rèé kò sẹ́ni tí ó dùn mọ́ sheikh mumbaz ní ẹ lọ wádìí inú ọkà àwọn ìjọba pé kí ní ẹ dùn mọ́ wọn ta wàláì kò mọ́ wọn kò sẹ́ni tó mọ̀ pé kò sẹ́ni tí ò mọ̀ pé kò dùn mọ́ wọn òfin ló kún wọn ní pàǹpá mọ́ra bẹ́ẹ̀ kí lè wọ́n ń ṣe tí ó dùn mọ́ wọn sí nítorí pé òfin burúkú ṣe kéni ó fàyè bá sófin tí wọ́n mú fàyè bá ni. gbogbo eléyìí náà rèé afẹ́dìfẹ́dì CMC náà nípa afẹ́dìfẹ́dì àwọn tán ṣe mọ̀sán àárọ̀ tẹ̀gbọ́n kan náà ṣe ìkẹrẹ́ ọjọ́ mẹ́ta ìkúdú dé àwọn sí àní máa ń ṣe é ẹ máa wọn tí wọ́n ṣe ń lù nínú ìlú wa yìí náà kúrú ṣe wọ́n tẹ̀sẹ̀ ṣe ni ẹjẹ́ ń wò mí. àní wọ́n yẹ̀ ṣe ti tọdún yìí ni mò ń sọ wọ́n ṣe kéde tipẹ́ èmi náà bá wọn jáde kan rí èmi náà bá wọn jáde kan rí wàláì ìsàlẹ̀ alùpùpù láti lọ ṣe fúlágì Amẹ́ríkà nínú nínú ọmọ náà Amẹ́ríkà pẹ̀lú àlámọ̀rí wa ní báyìí àmójútó tàwí ìdá àmójútó sí àwọn aláṣọ fúlágì Amẹ́ríkà Amẹ́ríkà àwọn sẹ́wà wàrà fún warawara fúlájì sẹ́wà wàrà dáná sùn. aṣọ lásán bá fún warawara tá n sowó ná. aláì kí ló kan gbogbo amẹ́ríkà pẹ̀lú kọ́dà náà tí ẹ̀ńsà fúlájì amẹ́ríkà náà ẹ̀ṣẹ̀ kékeré. àmọ́ ní ọlọ́ọ̀gbọ́ ọlọ́ọ̀gbọ́ ẹni kí ni gbogbo ẹ̀yọ́. kí ni yóò túmọ̀ kí ni làákàyè tí yẹn mú wa. ọlọ́wọ́ bá ní kó sàánú wa ọlọ́run bá rí ká fọ́nà fún sọ́wọ́ àjọlá lọ. ọlọ́run bá rí ká fọ́nà fún kí ó sànù gbogbo wa lápapọ̀ àtàwọn àtàwa kọ́nà bá rí ká fọ́nà fún kó sàmọ̀nà wa abẹ́lẹ́ wọn bá kó la ojú ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà bá rí ká kó sún wọn mọ̀nà tẹ́lẹ̀ gbogbo ilé tá à ń ṣe yìí wàláhì à ń du àwọn ọmọ ìyá wa ni à ń du wọn torí pé dúkìá wa ni wọ́n jẹ́ ẹnìkan ò sì ní máa wo dúkìá rẹ̀ ní àkọ́rá rẹ̀ ń bẹ́nu àwọn ẹ̀wọ̀n yìí tó yẹ pé bàbá wa ni wọ́n jẹ́ nínú gbogbo àwọn ẹ̀wọ̀n yìí àbí ń wọn tó yẹ ẹ̀gbọ́n wa ni wọ́n jẹ́ ń wọn tó aburo wa ni wọ́n jẹ́ kódà wọn bá ti wà ní jòkólẹ̀ yìí àwọn tó mọ́ wa ni wọ́n jẹ́ ara ẹni tó bí wọn nù wá àbí ó sí pé mọ̀lẹ́bí wa ni wọ́n ọmọ ẹ̀yà wa nínú ẹ̀sìn ni wọ́n àìbẹ̀kọ́ ni elédè wa ni wọ́n àìbẹ̀kọ́ ni ẹlẹ́ran ara bíi tiwa náà ni wọ́n a gbọ́dọ̀ ṣe ojú kòkòrò wípé wọ́n sọnù àbí ìsọnù wọn ò lè gbọ́dọ̀ máa dùn mọ́ wa nínú a gbọ́dọ̀ máa ṣe ojú kòkòrò bò láyé bẹ́ẹ̀ ju àwọn ọmọ ẹ̀yà wa abẹ́lẹ́ ọba àdékẹ́lá kó dọ̀ fún kó lò wá ní sábàbí dáadáa fún wọn kó lò àwọn náà ní sábàbí dáadáa fáwa náà ọlá àjọpọ̀ ìṣọ́ ọlọ́run wa àtàwọn àtàwa abẹ́lẹ̀ wa kọ́lọ́n kó dá gbogbo wa padà sórí ìlànà sálàkù sọ́ọ̀lẹ̀ alájáàjà ọlá àjọpọ̀ ìṣọ́ ọlọ́run wa ọlọ́run wa mọ́jọ kí a sọ̀tọ̀ ara wa ọlọ́run wa mọ́jọ kí a pàdánù ara wa ọlá àjọpọ̀ ìṣọ́ ọlọ́run wa ìdí náà ni a dùn sí lálẹ́ títí di ọ̀la tí a tún máa pàdé ó sì máa sọ̀rọ̀ ètò وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك àwọn ní tí a gba bí tẹ̀sí ìlà ìtú àmọ́ ń gbà fún àwọn àyẹ̀kọ́ láti ó fi ọ̀pọ̀ ọlọ́pọ̀ fún ìkọ̀ọ̀kan wa kó sọ àgbàgbà kí n sábà náà ó bá lọ padà bá lè ṣọ́ ọ̀nà ìrìn àti ọ̀sán fún ìpàtó lórí ìpàtó láwọn àyẹ̀kọ́ náà ó ti lọ́wọ́ ta. Olórí àwọn ọgbọ́dọ̀ gbọ́dọ̀ tẹ́lẹ̀. Ṣé ìbá ti jẹ́ mọ́tò?